أن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يا إخوة الإيمان السلام عليكم ورحمة الله وبركاته أتى الله عليكم ذكر الله وكذلك قرار وبعد محمد صلى الله عليه وسلم أخرتي أخبرني بجلدهم ونقع الاستقامة بالجزء لوري الجلدهم وأثرها pé orí pa ìbò déédéé bàbá rẹ̀ tó tó déédéé ní àwọn ọmọdé náà jẹ́ orí pa ìbò déédéé lára ẹni yẹn. Ìdí adé wọ́n sọ nípa ìràwọ̀jẹ́ ìṣẹ̀lẹ̀ kọ́ọ̀lá àwọn ìpele ìṣẹ̀lẹ̀ kọ́ọ̀lá àwọn agbẹ̀rẹ̀wò lágbọ̀rọ̀ pé ìlú déédé alákọ̀ọ́kọ́ bẹ̀ sọ̀rọ̀ àgbàlá ìlọ́wọ́ òṣàkàrà àyàtọ̀ọ̀dẹ́ kí á ti a tó dáadáa lórí ọ̀rọ̀ àwọ̀dẹ́ ká tó dáadáa lórí ẹ̀. bí àwọn ẹ̀sìn ọlọ́wọ́ bá gẹ́gẹ́ bí ọlọ́sìn náà ló wà الله عليه وسلم ذكر الكون وعلى وجهه التوحيد يشير عليها والبراءة من الشيء ilé ẹyẹ ló ti bọ́ra kó lè ní ẹgbọ́ oníṣẹ́gbọ́ wà á lè gbogbo àwọn tó bá ń ṣe wọlé yóò gbìyànjú ní sínú ìtura ààrẹ ìwọlẹ̀ ní ìpìlẹ̀ àkọ́kọ́. Bàbá lọ́wọ́ àwọn aṣáájú wa àwọn sàrẹ́sẹ̀ nípa Mùhàmmad sallallahu alaihi wa sallam. Ibi táwọn náà kọ́ bẹ́ẹ̀ ìlú ní ti wọn omi ọ̀rọ̀ kàwé ọ̀sọ̀rọ̀ àti ìṣèlú àlẹ́ yìí. Wọ́n ti rán wọn látò ìjọsìn wọn ọlọ́run kan ní sẹ́yìn máa fún ọlọ́run bá ní ẹ̀tọ́ wa lẹ̀. Wọ́n gbé ẹ̀tọ́ ọlọ́run wọ́n gbé pẹ́ dáná lẹ́nu ọlọ́run bá. Lẹ́yìn lẹ́yìn wọ́n fọ́ra kú lọ́dọ̀ àwọn ẹlẹ́kọ̀ọ́ àjọpọ̀ tó máa ń ṣe eléyìí àwọn sọ̀hárà òní àwọn náà ṣe. Wọ́n bèèrè lọ́wọ́ àbáfẹ́ sí ọjọ́ ìlànà ọ̀gbọ̀n àná. فذكرت في الاستقامة سئل ابو بكر الصديق عن الاستقامة وفي الوفاة في نفسه استقامة أي بطري ألا تشرك بالله ألا تشرك بالله شيئا إذا كنت استقامة أبقى لي òun ni kí èèyàn má pa nǹkan kan pọ̀ mọ́ ọlọ́mọba wá sí ó kéré mọ́ àgbọ̀dọ̀ pa nǹkan pọ̀ mọ́ ọlọ́mọba tó eléyìí ó lè yọrọ ìpàdé ìpàdé yẹn ọ̀nà kejì tá a fẹ́ ká dúró dáadáa ta ní kíkọ́ bẹ́ẹ̀ oṣù mi àwọn àdéhìí. والنواهي بفعل الامر وتنزل النهي àwọn nǹkan tí wọ́n pàṣẹ rẹ̀ tó bá ṣe yálà ọlọ́run pàṣẹ rẹ̀ ní abájẹ́ Muhammad alápàṣẹ rẹ̀ fún wa kádúró mọ́ orí àṣẹ yẹn kádúró mọ́ orí àṣẹ tó wà pàwá àtàlẹ́wọ̀ Muhammad tó wà pàwá kádúró lẹ́yìn káwọn yẹ kó ní àṣẹ wọn lọ́jọ́ kan eléyìí ara àwọn bíi tí adékájú lé ní ọ̀dọ̀ وهي إتيان الطاعة واجتناب المعاصي ìtumọ̀ eléyìí ni pé ká máa tẹ̀ láti ọlọ́run ká sì jìnnà sí ẹ̀ṣẹ̀ ká tẹ̀ láti ọlọ́run ká tẹ̀ láti ànábì ká sì jìnnà sí ìṣẹ́ àwọn méjèèjì tó sábà sílẹ̀ náà tó á gbé ìlú wa lórí ẹ̀sìn ló ga àwọn ọmọdé máa ń ṣe yàtọ̀ níbi àti ọlọ́run àti àti àti Muhammad láti máa ń tó yàtọ̀ nípa títí ọlọ́run bá pọ̀ fún wa àti pàtí àtẹ̀sẹ̀ ọlọ́run àyẹ̀wò tẹ́lẹ̀ tó bá pọ̀ fún wa. ọlọ́run tó lọ́wọ́ àlùkò hàn ní pẹ̀lú ọlọ́run àti ọlọ́run wà àti ọlọ́run ọlọ́run yẹn wọ́n tẹ̀lé àtẹ òun ọlọ́run wọ́n àti ọlọ́run ẹni tẹ̀lé àti òṣìṣẹ́ tí mo rántí ajẹ́ pé tọ́ọ̀tù Rasulillahi sallallahu alaihi wa sallam tọ́ọ̀tù náà ajẹ́ pé ìtẹ̀lé ọ̀rọ̀ ànẹ́bí ìtẹ̀ láti ànẹ́ Muhammad sallallahu alaihi wa sallam kò sí nǹkan tí mo bá pé ó tẹ̀ láti ọ̀nà náà kí ló fọ́ta sọ bẹ́ẹ̀ ọlọ́ni wà sí ọlọ́ha wà sí ọlọ́sọ. ọlọ́ni ẹsẹ̀ níta bẹ́ẹ̀ ni ẹsẹ̀ láti àtẹ̀wé tó àmọ́ràn náà lọ́wọ́ sùhánù ọ̀sàhánà bẹ̀rẹ̀ sí báyìí ọ̀sọ́ yìí sọ̀rọ̀ lọ́wọ́ àyọ̀sọ̀lá. ọlọ́run ọba lọ́rọ̀ pa á láti pé ẹsẹ̀ láti àtẹ̀wé. ayélujára pé yóò ti tẹ̀ láti àtẹ̀wé olùfọ̀tọ̀ ọlọ́run tó kọ́ kẹ́lẹ́ mọ̀ sí ìtẹ̀lé tọ́lọ́n tàbí bóni tó kọ́dà fẹ̀yìn tàbí ìdáàbò ìṣẹ́yìn tẹ́ bá ń ṣe fanfa lórí ọ̀rọ̀ kan ìtàlọ́dáàbò ìṣẹ́yìn ìṣẹ́yìn ìmọ̀ ẹ̀kúnlẹ̀ owó òdì owó òdìyà tó ẹ kọ́rọ̀ ẹ̀sìn lẹ́ńfà wọn ayé lọ́wọ́ ìtàlọ́dáàbò ìṣẹ́yìn àbọ̀rọ̀ tẹ̀mí ayé ìgbẹ̀lẹ́ńfà wọn ayé lọ́wọ́ ọlọ́run wá ti tẹ̀lé bẹ́ẹ̀ tọ́rọ lóhùn nínú lọ́ọ̀rí ọ̀rọ̀ sùn ọlọ́ni ọ̀dọ̀ anẹ́bí ọ̀dẹ ní anẹ́bí lẹ́lẹ́ tó dá padà ní ọ̀dọ̀ bá wọn lọ. tó akọ̀rọ̀ orí pé ìtẹ̀ láti wa káńtẹ̀ láti ọlọ́run kátólì náà. ìtúnímọ̀ lùsùmù ìgbẹ́ ìtúnímọ̀ kámẹ́rẹ́sìgbà kan káàbọ̀ bí àdéjẹ̀ láti ọlọ́run. káwọn gbàgbọ́dọ̀ àkọ́kọ́ ẹ̀ẹ́ ìkó ti bọ́ báyìí kìí ti báyìí kìí ti rí inú ní kó nǹkan ẹni sáwọn ìdílé àti ìdílé ọ̀pá. Ṣé kí àgbà tí ìkó dé àti máa ń ṣàdúrà kọ́lọ́ ní kíkó ká dáadáa máa lọ́wọ́. Ṣé mo pé bí ẹ máa ti dáadáa kíkó ká dáadáa máa lọ́wọ́? Ṣé kọ́lọ́ wọ́n lára ṣe? ọmọ mi kà sọ lọ́wọ́ dáadáa yìí. Àwọn yóò sọ nígbà tí wọ́n kọ́ra لزوم الأوامر والنواهي ولأنت التقيمة في الاستقامة أما هو عند التقيمة على الأمر والنهي ما تبقى لو تبقى لك الاستقامة وأنت التقيمة والإقامة على الأمر والنهي lórí àti sábà kọ́ àti sábà kọ̀ fọ́ ẹ̀sẹ̀ pé ètò kọ́ nìyẹn kọ́ ọ́ dáadáa wọ́n ti gbà kan tó sọ pé á ah, ẹ̀yìn tẹ̀lá tẹ̀lá lónìí gbogbo gba ní kọ́mọ tẹ̀lá tẹ̀lá bẹ́ẹ̀ náà ni gbogbo tó wá ní kéèyàn jìnnà sí kéèyàn jìnnà sí ẹgbẹ́ tó lè ẹbí àbọ̀ ọmọ rẹ̀ bákan náà wà lè ti kọ́ ọ̀nà tá a bá ń sọ̀rọ̀ nípa ẹ̀sìn fọ́ọ̀mà tàbọ̀tọ̀ mẹ́nu ẹ̀jẹ̀ àtẹ̀sẹ̀ ọmọ ẹ̀sìn fọ́ọ̀mà ó kó àwọn ọmọ tó pọ̀ sínú kàmẹ́bà yánà ha nípìnlẹ̀ kọ́ yìí wọ́n ṣe máa wọ́n mọ́ ààrẹ gẹ́gẹ́ àfáwà ẹ̀sìn kọ́ yìí báwọn ti sàlàyé ẹ̀sìn kọ́ pé ẹ̀sìn kọ́ lọ àwọn nǹkan tó kó sínú pọ̀ wọ́n ní ya wọ́n ní tó pọ̀ sínú ìrọ́dùn àbúrò ìrọ́dà sí ìbílẹ̀ àfọ̀hán wọ̀n àfọ̀hán wọ̀n ìyá ìlà òun ní ìdí ọlọ́run ẹni tí àwọn ẹni tí náà bá ó ti ọlọ́run ọba ó ti láṣọ ọlọ́run nìkan ìwọ fún ìrọ̀lẹ́ kan gẹ́gẹ́ bá wọn tó bá ìgbà yìí bákan náà ẹlẹ́ẹ̀kejì wà wọ́n kúrò àmọ́ wọ́n sún lè hà wọ́n kúrò ìṣẹ̀lẹ̀ yìí wọ́n ń sábà fẹ́ ti lọ́ọ̀ afẹ́ ti lẹ́bílà àpòjúwe afẹ́ gbàwẹ̀ afẹ́ sàdúrà gbogbo nǹkan bá ti jẹ́ ọ̀rọ̀ alámọ̀ yẹn bẹ̀ afáàdé tó kọ́ yìí wọ́n ní ara ìdúró déédéé ni pé ká máa tẹ̀lé lànà ṣẹ̀ríà lórí ẹ̀mí ká máa tẹ̀lé àdáadáa lẹ̀ ìlànà ṣẹ̀ríà ká tẹ̀lé nǹkan bá tẹ̀lé ní abẹ́ ti lẹ́bílà lẹ́sẹ̀ bí ṣẹ̀ríà irú àwọn nẹ́fílà tí ẹ̀rọ abájọ́ kàlẹ̀ ní káyà kámọ́rọ̀ sọ̀rọ̀ nẹ́fílà fi kọ̀ra wa òwe ní àbọ̀ ọ̀sẹ̀ bídà ọbẹ̀ sí nẹ́fílà ọwọ́ akásẹ̀kọ́ sókè ọbẹ̀ sí nẹ́fílà ọyàn nẹ́fílà síwájú ọyàn sẹ́yìn bọ́wọ́ fẹ́ yẹ nẹ́fílà náà kó jẹ́ ìdí ó ti fi sún náà gbogbo náà fẹ́ nínú ìbáadà wọn ni kó wọ́n ní arábàgbé ní arábìsì kọ́rọ̀ sí oko sílẹ̀ wọ́n ámàlù wọ́n lè ti há ìtàn á káàkiri ẹgbẹ́ ìgbà tẹ̀lé láti náà wà. ẹlẹ́gbẹ̀rin alẹ́sẹ̀sọ́ọ̀ fìdí àmàlù bẹ́ẹ̀ ní olóòrò àtàkùn àbáwá ìtọ́kọ́ yìí wọ́n ní ara ìtìkọ́mà ní àìsìsọ́ọ̀tì ṣe àmà tí wọ́n ní ìsọ́ọ̀tì يصون نفسه به عما تنفع له الاتصال بالعمل كات نور قواتي بكونتا فانتنويته بكونتا فانتنويته الاعتدال كل يوم قواتي وصوتي لسوا ما النوالي أه؟ ما اللي كان ملعني الوالي كذلك جعلناكم ثم توسطهم àwọn ọlọ́run bá láti ní ìlú ààrẹ ẹ̀yìn ìlú Muhammad ọlọ́wọ́ àwọn àyọ̀ sẹ́lẹ̀ báyìí náà kò lóòwì wọ́n sọ̀rọ̀ ẹ̀ẹ́dẹ́ tó láàrin báyìí náà kò lóòwì láàrin àwọn tí wọ́n sàtẹ̀jì níbi ẹ̀sìn wọn wọ́n tẹ̀kùrí àti àwọn tí wọ́n ti àṣẹ ètò ìpínlẹ̀ tí wọ́n ẹ̀dú láàrin àti wọ́n tẹ̀kùrí náà abáwa nínú kọ́ yìí rọ̀ṣọ̀ ọ̀gbọ̀n ọ̀gbọ̀n wọ́n ní ara àti ìsìnkú tó lé lé yẹn kọ́nà ti tìjà lọ́dọ̀ àkúnyẹ̀ àwọn kan gbé dájọ́ wá lórí bídà lọ́nà ìgbéga ṣe irú àwọn ilé ìwé ìhànà ìgbúlò ìdí kìí ti kára là àwọn ní gbogbo bíbíà pátá ẹ̀kọ́ ni bí wọ́n wá ti bíbíà kan kọ́dà kò sí lé lọ́nà tó pé ó kéré ọmọ àti bíbíà èèyàn sì èèyàn sì gbèsè nìyẹn bí ẹ bá bẹ̀rẹ̀ bá dédé àná ọ̀wọ́ fọ́ ọ̀pá tẹ̀kù bá ní ọdún gbèsè lọ́dọ̀ jọmọ́ bí ẹ bá ti sínú jẹ̀mọ́ rí kẹ́ẹ̀rù sí lápapọ̀ dédé àná ọ̀wọ́ pé èèyàn bá yẹ èèyàn sí àwọn tó wá bẹ́ẹ̀ bí ọ̀rọ̀ bídíà àwọn ní àdùbídà mini ha ìbẹ̀nu bídíà mini ha àbíhásánà àwọn ní bídíà sàgà wọ́n lè wọ́n mini ha sẹ́yìn ha àwọn bídíà sàgà ní bídíà àgá àti ẹ̀sìn àwọn aláṣẹ tó àwọn aláṣẹ tó ń bídíà ìkọjá àti ẹ̀sìn àpòpò bíbí àpátápátá gbogbo ẹ̀ ṣe kílẹ̀ lẹ́yìn ìdùnnú àti ìdùnnú àbáwọ̀ ìpọ̀pọ̀ yìí wọ́n ní ara ìdí ìpọ́nmà tó lè kí ẹ láti lórí ẹ̀sìn náà sọ fúnra wa wọ̀ ètò ìdí ẹ̀ sí ló fi ní ẹ̀ sí ẹ̀ láti lórí ẹ̀sìn tó kí ẹ̀ sí ẹ̀ ní ìsìn pọ́nmà ẹ̀ mọ́jà gbé àgbé o ìsìn pọ́nmà ẹ̀ tó kí ẹ̀ sẹ́kì ẹ̀ sẹ́kì. tẹ́rẹ̀ tó bá ní àlùkò lóò tí ò bá sọ́ra ó lè mọ́ sẹ́kì fún gbogbo tó bá lé lé lé lé lé lé lé lọ́padà yá ìgbà tí ẹ̀ lọ ní kama ìgbà tí wàá tó wàá tó wàá gbọ́dọ̀ yìí wọ́n lè tètè wọ́n lè kàn láyé sílẹ̀ ṣe é gbọ́dọ̀ rẹ̀ a bíbí à alẹ́bí kò lò ha dọ̀là aláàbí sáàbì sọ̀ṣẹ́ alẹ́bí ní gbogbo bíbí à pátápátá ànọ̀lẹ̀ ẹgbẹ́ lẹ́sẹ̀ ànábì kò lé lórí onígbẹ́ni ti àníbi ní gbogbo dídí àpátápátá àánú gbogbo ẹ̀ wàdọ́lá dàtò bàbá pẹ̀sẹ̀ lánàá ọ̀dìtẹ̀ kúùnú àánú lè jẹ́ ṣirk àánú ó lè jẹ́ ṣirk àkúfọ̀ àánú lè jẹ́ kúfù àmọ́ká ní gbogbo ẹ̀dọ̀ náà lálẹ́ bí sọ̀rọ̀ kárún ní àárọ̀ nítorí àti àlébà Muhammad sọ̀tọ́lá arígbó ti bá wọn ní díàlù láyé rẹ̀ kò bá wọn lò gẹ́gẹ́ bí gbèbè àwọn sọ̀hábà arígbó ti bá wọn ní díàlù láyé wọn àwọn náà bá wọn lọ gẹ́gẹ́ bí gbèbè ní tó bá rí bẹ́ẹ̀ alẹ́gbẹ́ bí díà ìsìnkiri yìí bí díà ìsìnkiri ṣe ẹni bá ṣe iṣẹ́ kan nínú ibi òun tó ti lọ́wọ́ bá tí ò sáṣẹ ti wá mẹ́ àlébi lọ́wọ́ òun nígbà lọ́wọ́ rẹ̀ àwa àwọn tí wọ́n ti bí ìyá lọ́sẹ̀ àti màmá mùsùlùmá àlébi kan kọ̀rẹ́ ti bí ìyá wọn kò bá wọn lọ́sẹ̀ ní ìdílé bẹ́ẹ̀ làwọn sáré àti màmá Muhammad sallallahu alaihi wasallam ẹ̀dá pàdé ká máa dún ní àárín ìjà lárọ̀ yẹn ẹ má jà wọn sáré púpọ̀ àti ju oníkéyàn sáyọ̀ àlá ìdájọ́ tọ́lọ̀ bá ti fún nǹkan olùkàkẹ́rẹ́ yìí àbọ̀ ẹ̀mọ́jà fún ẹ̀mọ́jà fún dájọ́ ọwọ́ ara wa ló ìdájọ́ ti pọ̀ táwọn èèyàn ń wá lórí fún àwọn ọ̀yà àwọn òṣìlẹ̀ tó wà lórí ìdílé káàkiri ìlú àwọn báyìí. bákan náà àbáwá ẹni kọ́ yọ رحمه الله تعالى من يرى إفعالكم استقامة الوقوف ما ما يرسمه شرع ويحدثه لا مع دواعي النفس ووضوحها وفي حديث ثوبان رضي الله تعالى عنه السلام واستقيموا ولا تهتموا بقنا ولا استقامة ونتيجة lérí títẹ̀ rí abala fún wa alátẹ̀ríà kádúlélé ẹ̀ tó ó fẹ́ gba ọkùnrin náà ní kámọ́tà lọ àlá rẹ̀. wọ́kọ́ làbá àlùsọ̀là nínú àwọn sálà tó kọjá fọ́sọ̀rọ̀ nípa ìgbó sáré wọ́n ní ma amọ̀rọ̀ lọ́ọ̀rù amọ̀rọ̀ wọ́n ní ọlọ́run ọba wọn ní pàṣẹ ẹ̀kan báyìí wọ́n máa ń ta sí nǹkan sí. إلا وللشيطان فيه نزقتان àti tí ṣètọ́n ó ti la ọ̀nà òkúta kalẹ̀ fún yàn méjì bọ́lú bá ti ẹsẹ̀ kan báyìí ọ̀nà méjì ń ṣẹlẹ̀ ló ń là kalẹ̀ láti fi mú ilé àwọn ọ̀nà kúrò lórí kẹ̀kẹ́ fọ́nà ṣe ọlọ́run ní pàṣẹ kan kò bá jẹ́ yọ̀rọ̀ kò bá jẹ́ àwọ̀ ẹni ìtọ́nà bá ti ní ẹkú bá ti pàṣẹ ẹgbẹ́ ẹ̀sìn kan báyìí ṣe ìtọ́nà wọn gẹ́gẹ́ tí wàá ní àlà méjì bẹ́ẹ̀. ìmọ̀ ìlàtẹ̀sí wà ìmọ̀ ìlà mọ̀já àwọn ẹ̀dá nínú kó jẹ́ pé ó ní kí ó ní kí ṣàtìkó. wà wà láti kò sí yìí tí tí ò tẹ́sí kò ní kò sí tí ẹ tẹ̀lé tí ò pèsè kan tó o bá sàdé fún òpè ọ̀sẹ̀ náà bọ́ sàdé fún náà òpè èyí ọ̀sẹ̀ náà ẹjẹ́ bá tó lórí ìlànà ìlànà ìlànà Muhammadu ọ̀sẹ̀ وساهل تحقيق الاستقامة وساهل تحقيق الاستقامة àwọn ọ̀nà tá a lè gbà tá a fi lè ní ìsìnkọ́rọ̀ náà alákọ̀ọ́kọ́ òjúbò ti bẹ́ẹ̀ kálọ ní ìgbàgbọ́ pé ìyáàlẹ́ rọ̀súùl pé dájájá nígbà Muhammad sallallahu alaihi wa sallam kò ní àmúrọ̀fẹ́ àlùfọ́fẹ́ ìjẹ̀mí ìwòmú ìdèjì kálọ bàbí àgbẹ̀jù sallallahu alaihi wa sallam gbogbo nǹkan pátá ló ti kọ́ àlùmọ̀ rẹ̀ níbi ọ̀rọ̀ ẹ̀ kò sí nǹkan sáà ibi tí bíbí àti ilé ọ̀dún wọlé jẹ kábà pé àjẹkù sọ̀rọ̀ bá wà ó ti bá wọn ó ti tó ti pé ó jẹ́ ẹni pé ìka tó kankan fún ìka kó lọ́mọ yìí wọn àwọn ọ̀nà yìí tí o ní ní ẹyẹ kúrò lákòókò ìdè jàǹ kan bẹ ọmọ jàǹ kan láàárọ̀ mo jẹ́ àgbẹ̀ ọlọ́ni wá ti kúrò láàárọ̀ ẹsẹ̀ síkìrì nírọ̀lẹ́ ìtọ́lọ́sọ̀rọ̀ àwọn agbó lórí àlùkùnmáàlì kẹrin fún òfò lórí àlàyé àti màkàmà nígbà bá wọn wá sí síkìrì sí ọ̀pọ̀ ẹni tí àtẹ́lẹ́ nìkan ti ọ̀dọ̀ táwọn sí ṣùgbọ́n tí wọ́n ń ṣe yẹ ojú kó bá wọn fi ẹ̀ ṣe. sùkápìlù pé àlẹ́sọ̀lọ́ àlùsọ́lá gbogbo gbogbo tí a ní bùkátà àti káláàdì ọkàn pa rẹ̀ ànábì sọ kò sẹ́kàn fún ànábì sọ fáá ni wọ́n ń sàlàyé àwọn ọ̀rọ̀ yẹn ọlọ́run bá fún wa ọlọ́run ní báyìí ọlọ́run ní báyìí ọlọ́run ní báyìí ọlọ́run ní báyìí ìwé báyìí ọlọ́run ànábì sọ kò sàlàyé. wàlẹ̀ amẹ́lì kọ́dà gbogbo tí ẹ ká ṣe nínú iṣẹ́ ànábì sàlàyé àwọn sàábì àti Muhammad sallallahu alaihi wasallam wọ́n ní ànábì sàlàyé tó ń sọ̀rọ̀ ìgbé tó máa ń kù lókè tó sọ báyìí tó sọ báyìí dákàrà bí ìhí ẹ̀yà tó bá ní mẹ́sẹ̀jì kan tí ọlọ́run bá fẹ́ ká mọ̀ látara ẹyẹ mú kí o ní àdébí sọ̀tọ̀ wa àdébí sọ̀tọ̀ wa tí mo kàn ní ìsọ̀tọ̀ fún wa. tábà tí wọ́n ń dá àdáadáa lẹ́lẹ́bí ẹ̀sìn níta àwọn sọ pé àdébí òkú jẹ́ pé òkú alùpùpù kan tó gbówó òun ni àdẹ́bí sọ́lá tágbà fún gbogbo ẹ̀ pápátá òun ni àdẹ́bí kọ́ wa tó sábà gbà kò ní dààmú wa níbi ká lè dúró dáadáa lórí ìtọ́sọ́nà. àdẹ́bí sọ̀rọ̀ náà wọlé ọ̀sán náà ó ní sọ̀rọ̀tò sọ̀rọ̀tò fún alẹ́ àlùbẹ̀dọ̀. àdẹ́bí ni mo fi ilẹ̀ sórí àlùbẹ̀dọ̀ lórí ìmọ̀lẹ̀ ó ní lẹ́yìn ló ha kẹ́rin náà ha ìhà àníbi ní ìmọ́lẹ̀ tí mo fi ń di lẹ́yìn ló ha kẹ́rin náà ha ìhà bí mọ́lẹ̀ náà ti mọ́lẹ̀ kó ọ̀sán rẹ̀ àtòrú rẹ̀ bákan náà ẹgbẹ́ bá òṣìṣẹ́ bá ta ìṣẹ́ náà bèrè ẹgbà tánà iná yóò lápá bá a sọ̀rọ̀ lọ́sọ̀ ìyá tánà sí mọ́tàlá bíi wọn tó kàkà yìí ó lápá kó máa pa iná yìí lè ká máa rí mẹ́ta bá táyé kó wúlò àlejò wa ni ìmọ̀lẹ̀ sẹ́yìn fi ẹ̀yìn àdéhùn àlọ́ sẹ́nu rẹ̀ lẹ́dùn àkàtà àríkà ọ̀sán orú rẹ̀ bí ọ̀sán àlóyún kò sígbà táwọn ọbẹ̀ àárín náà bó ti kíyà tó ní bàbá ìsìlámù ti kíyà lọ́dọ̀ọ́ báyìí ẹ má ti báyìí ẹ ti báyìí ẹ má ti báyìí ó kéré àwọn. àlùláyà sí kò á ní ha ìlà ha lè kó ẹnì kò wá ní kò lórí ìlànà tí mo fi ń lé lórí òní ìlà ha lè kó àdìsẹ́ni yẹn lẹ́nu ní kó yọ di ẹ̀jẹ̀ parun ọlọ́mọdé alẹ́ parun bí wàá fẹ́ ẹ̀jẹ̀ parun kó kó lórí àlàkàtà Muhammad ọlọ́mọdé olùjẹ́ pé bí ìbá ti bí díà kò sí ọmọ tó fẹ́ dá ọ̀nà parun lọ́wọ́ ọ̀nà pa ń lọ́wà ẹ̀dá pọ̀ yíká jìnà sí bídíà bídíà ti pọ̀ bídíà pọ̀ bídíà bẹ́ẹ̀ bí ọkàn bídíà bẹ́ẹ̀ bí ilẹ̀ yíká jìnà sí jẹ́ àgbẹ̀dà. الأسباب المعينة عليه كلا من تقول العظمة والاستقامة يعني ايه؟ يعني الاستقامة لا بد من bàtí kala sani kala kabala tà náà ala ti jẹ ẹjọ tàwọn yìí ti jẹ o tóra lálẹ́ yẹ o ṣe ọgbẹ ọlọ́wọ́ bá ó wà níwọ̀n tí wọ́n ti ibi ẹ̀sìn rẹ̀ o ṣàkíyèsí o ṣàkíyèsí lùsùnù àtọ́ à ń jẹ láti ọlọ́wọ́ bá kí wọ́n náà sọ tó lè wọ́n lọ́wọ́ lórí pé káàkiri kálẹ̀ délẹ̀ káàkiri kò lè lẹ̀ alákọ̀ọ́kọ́ sọ́kùnrin ọ̀sán kí wọ́n bẹ̀rù ọ̀sán kọ́dà ní kọ́rọ̀ lọ́pàá ìrọ̀lọ́ ẹlẹ́ẹ̀kejì dùn áhùn lẹ́ẹ̀ dùn Allah kí ẹ máa fi ọlọ́ ọlọ́ mọ iye ẹsẹ̀ nípa olùdó náà ó pàtàkì pọ̀ ẹ mọ̀ tí a kàdó alẹ́ a ti rí bí àwa lójú lápò ju yìí àwa ńlá mi sọ́nà sàlẹ̀ Muhammad níta wọn sọ pé àti ọ̀nà àwọn tẹ̀lé níta wọn sọ yà yẹn kọ́dà bí o ti àwọn òdúdó alọ́run àti àtẹ́bí lára tẹ̀lé kọ́dà bí o wà ọ́ àwọn ọmọ tẹ̀lé àti ọlọ́ àtàtì àtẹ́bí gẹ́gẹ́ bá wọn ẹni síwájú ṣe tẹ̀lé àwọn ẹni síwájú àwọn sàbí àti Muhammad sọ̀mọ́ wọn sọ́nà. báwo wọn ṣe bó ti wá dá tó yìí wàlẹ́ kàmá fàbíwájú kàmá fàbíwájú ẹ̀ lápẹjá wọn sàrà mú wa lé ọlọ́run táwọn máa yí ẹsẹ̀ lé lórí ìlànà

báwọn ẹni síwájú àwọn sàbí àdébọ̀ Muhammad sallallahu alaihi wasallam tí wọ́n ti tẹ̀lé tọ́lọ́ kàmẹ́lì àdàbẹ̀wẹ̀ ìlànà tó dáa ni kò sí náà tó dáa tó tó ti bẹ́ẹ̀ ká máa fi ọmọ ọba kó fẹ̀sọ̀ ara ẹ̀ lórí ẹ̀ ká máa kàdúrà. bá a ti ṣe lónìí sáà ṣe lónìí ó bá wọ náà bá wọlé jáde lẹ́rọ ẹ̀mí ẹ ti ṣe súnà ti ṣe súnà àmì àfáà súnà

bó ti dèmi àti ẹ lójú kí àlẹ́ Muhammad kò wà lè jẹ́ náà àbí kò dèmi àti ẹ lójú bẹ́ẹ̀ ni. Ànábì sallallahu alaihi wasallam wọ́n ti wá di ọjọ́ àlẹ́ kìyàmà tí àlẹ́ bá sílẹ̀ kò fẹ́ wọ inú àlùjánnà báyìí. àwọn kan sínú àlùjánnà àwọn màláíkà tí wọ́n ń sẹ́nu àlùjánnà wọ́n ní mọ̀lẹ́ àlù tá a ní kalẹ̀ fún àlùjánnà yìí wọn ò ní jẹ́ káwọn yẹn wọlé ní o. ìtàndé ìtàndé sọ̀hún tó wá ní Muhammad bin Abdullah Muhammadu ní àbúgbò náà wọ́n ti pàwá láti pé a gbọ́rọ̀ tí kẹ́lì kankan wọnú lé àti pẹ́lú wọn ní fọwọ́ àǹfààní wájú fún Muhammad nìyẹn ọlọ́run bá tuntun fún Muhammad ọlọ́run ní gbogbo tí wà lẹ́yìn bá tẹ̀ ẹ̀sẹ̀ tó ti tẹ̀ kọjá sẹ́yìn kọ́dẹ̀ yìí tó ọ̀ sí tẹ̀ èmi ọlọ́wà forí jẹ́ ọ ó ní mélòó jọba ó ti méjì ẹlẹ́ẹ̀kẹta ọlọ́run náà tẹ́lẹ̀ sọ̀rọ̀ bá wà lọ́sọ̀lọ́ òun nìkan ló ń fún láǹfààní gbogbo àwọn ẹ̀dá tó ń dá láti gbàyọ̀dá láti gbàyọ̀dá ètò àwọn èèyàn ṣàkóso ìkókòrò àlẹ́ nìkan lọ́wọ́ fún ọ̀dà rẹ̀ oṣù mélòó jọba yìí oṣù mẹ́ta oṣù bẹ́ẹ̀ ọlọ́run ti fà nẹ́bí mọ̀nà ó wá wá àdúrà àdúrà kan máa ń di àlùmá fún mọ̀ ìyá mọ̀ kọ́lùbà ìlú mo pè wọ́n lọ́rùn ọba ìwọ tó yẹ pé ìwọ náà máa ń yí ọkàn ẹ̀dá síbi tó bá wù ọ́ àdúrà nẹ́bí ni o àlùmá fún mọ̀ ìyá ìlú mo jẹ wọn bá sẹ́pẹ́ ìwọ lọ máa ń yí ọ̀sẹ̀ dá títí tó bá wọ̀ ọ́ bí ẹ̀rọ ìgbẹ̀gbẹ̀ àbí àwọn àhúmọ̀ yá mo sọ́ọ́ kàlùkùlù ìwọ tó máa ń yí ọkàn àwọn ẹ̀dá tó bá wọ̀ ọ́ tàbí kọ́lùbì àyàdé mi tàbí kọ́lùbì àyàtọ̀ ábíkì dákun máa yẹ ẹsẹ̀ mi kó lórí ẹsẹ̀ wọn lọ ọ̀sẹ̀ sàánù mi mo ti kó lórí ẹsẹ̀ yìí wá yí ẹsẹ̀ mi kó lórí ẹsẹ̀ yìí ọ mọ iye ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ ní kó lẹ́sẹ̀ láti wọ náà àdúrà lórí mi tẹ̀lé bàbá gbogbo ti wá wò ó láti ẹnu akáyí káwá ní alábi wò pé ànẹ́bí ò ní ìfún ọ̀sàdúrà yìí kí ló fà á gbogbo àwọn adé ti mẹ́ta láti sáré sọ yẹn kò sí ẹni ẹni kan oníwádìí jẹ́ náà ànẹ́bí kan wọ̀ ọlọ́run ní ìtọ́ ti ní ẹsẹ̀ àti ọ̀rọ̀ àti mọ̀kúrí jẹun olùdọ́lọ́ lálẹ́ kìyàmù ní máa ń sàdọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ kọ́lọ̀ tí ẹ̀sẹ̀ ń rẹ̀ kó máa yí ẹ̀sẹ̀ ń kúrò lẹ́sẹ̀. báwo ló ti báwo ló ti máa rò ó bẹ́ẹ̀ bí làákà ìlú wa ìyá wa áyíṣà náà rò bẹ́ẹ̀ ìyá àyíṣà wa sọ fún àdé Muhammad káàlù àkàlù akẹ́kọ̀ọ́ wọ́n wà nẹ́bí ọ́ nílùú lẹ́yìn. làkọ̀dìgọ́ kọ̀ọ̀ torí ọlọ́run ọba ọlọ́run ọba ló promise rẹ ó ní gbogbo tó ọ̀sẹ̀ tí wọ́n tó ọ̀sẹ̀ tí wájú ní ẹ̀sẹ̀ rẹ èyí tó máa ṣe ọlọ́run kò ní bí ọ́ ẹ̀ gbọ́n tá lẹ́bi lọ. alẹ́ mi ní ara ìyá ọ̀dọ́ náà fún mi nípa àlọ́ ìyàṣà fa áàlù ìwé ìwé fa áàlù ẹ̀ lọ́nà ní ìlú pẹ̀lú ẹ̀kọ́ lọ́sẹ̀ ní ara ẹ̀ fa áàlù àánú ní pẹ̀lú ọba tí ó ṣe nǹkan tó bá bù sẹ́nu ìkùn ní ìyẹlẹ́ lọ́wọ́ rẹ̀ anábì ní kí ló ń sọ wọn ọ̀nà pé ọkàn láàrin ìka méjì ọlọ́run lọ́wọ́ hàkẹ́ ìfàṣẹ́ à ìmọ̀ ìwádìí òwú lọ́wọ́ wa máa yìí ẹsẹ̀ wa lórí ọ̀nà sàlàbíyà yìí àjọ tẹ ká ṣe ohun gbogbo ọ̀nà ọlọ́run tẹ lọ́wọ́ sí yẹ fún àmọ́ pẹ̀lú àdúrà yìí gbogbo ń tá síwájú ìka ní ni o dúró lórí sọ̀rọ̀ yìí ìtẹ̀láti ọlọ́run rẹ dúró lórí ẹ̀ ìsọ́ọ̀dù ti dì í ẹ̀sìn rẹ̀ tí wọ́n tún wọ́n sì mọ́tà tẹ̀ tù níbi ẹ̀sìn ìmọ̀tà tẹ̀ tó

tẹ́ ẹ ní ibùsọ́ ẹ̀jọ́ pé nínú tó lè kó báyà tó lè yí ẹ̀jẹ̀ lójú ọ̀nà àlùfáà àìríjì àìmú kíkà tó náà ń kó níbi yí náà kó lórí òun náà lágbára díẹ̀ wọ́n máa ọba máa bọ̀ lọ́dọ̀ ọlọ́run ọlọ́run tó bá ń tọ́lọ̀ ń ṣe gan fún ọdún wàá fi ọ sára lé ọlọ́ọ̀ni kẹgbà alẹ́ gbogbo ẹ̀mẹ́gbà alẹ́ gàdùn kan wọ́n ti gba wa tó gba alábọ̀ọ́sẹ́ wọ́n gba aláṣẹ rí wọ́n mọ̀ yẹtọ̀ wọ́n kẹ́lẹ́ alọ́mọ́ ìfọ̀mù àgbẹ̀. olúwa ni ẹ bá gba alẹ́ mi máa tó bákan náà ẹlẹ́kẹ̀rin lára tó lè ràn án lọ́wọ́ lórí ti kọ́ gbogbo táàkù ìta ti ní tọ́lábùlù ẹ̀mí ṣọ̀rẹ̀ tọ́lábùlù ẹ̀mí àṣọ̀rẹ̀ àwọn sọ gbogbo à ìmọ̀ tọ́lábùlù ẹ̀mí ìdí àlọ́wọ́ ìmọ̀ káwá ìmọ̀ nípa ṣẹ̀ríà ọlọ́run ètò lè sọ ìyàn níbi abú láyé òun náà ní àlẹ́ ẹ̀mú nùún àlẹ́ ẹ̀mú nùún tó pé ìmọ̀tẹ́ ẹrú ni ìmọ̀lẹ̀ nìyàn ẹgbọ́n tó pé ní ìmọ̀lẹ̀ wọ́n bá níyàn mọ̀ nǹkan èyàn pé ẹ tó mọ̀ nǹkan yẹn ó ti lajú nípa nǹkan yẹn wọn ò lè fi dúdú tó fún ẹ tán ní kó lè kú tí ó mọ̀ ní kó tó wá gbọ́pọ̀ tó wá rí ọ̀nà tó yà méjì ẹgbẹ́ bá ti tó kí n tó kéjì tí ó wá para mọ́ wọ́n ó lè sìnà á mọ̀ ẹ̀ ìmọ̀ tó bá mọ̀ yìí yóò mọ̀ ká ìgbìyà ẹni ká lọ wáyé ká lọ lé ìmọ̀ ìmọ̀ bàtà náà. ẹlẹ́ẹ̀karùn-ún lùzúùm àríkọ́tín àkọọ̀lẹ̀ṣà ẹlọ́wà ọgbà dáadáa èèyàn rí ní máa bá rí wà láì èèyàn rí ẹ̀ṣọ́ ẹ̀ṣẹ́ bá rí ẹni tí ẹ bá bá rí ẹni tí ẹ bá bá gbé ẹ̀ṣá bá sọ tí mo ní kan ti mú ẹ̀sìn yẹn o ọ̀láì tí mo ní kan ti mú ẹ̀sìn yẹn. àwọn nǹkan tí ẹ̀sìn máa ń sọ lára yẹn pọ̀ àwọn nǹkan tí ẹ̀sìn máa ń sọ lára yẹn pọ̀ èyẹ ti lẹ́sìn tó bá ní ẹ̀sìn kò tí ì tó lọ́rìn tó ń lágàbí tó lẹ́kọ̀ọ́ tó lẹ́kọ̀ọ́ bá ti bá òyìn lò wọ́n. tó lẹ́kọ̀ọ́ bá ti bá yàn èèyàn lẹ́sìn náà ni kọ́dà ìmọ̀ ń dáadáa àwọn àwọ̀ yìí máa ń gbà á àwọ̀ yìí máa ń gbà á sọ olùbárìn dáadáa ẹni tó lẹ́sìn tó sì yorùbá lọ yorùbá bọ̀ wọ́n ní ìwà lẹ̀sìn ẹ̀sìn ìwà àfikún ọdún méjèèjì ọ̀rọ̀ náà ni wọ́n sọ èyí gbọ́dọ̀ ní méjèèjì anabi sallallahu alaihi wa sallam anabi ní ẹni tó bá ní ìwà ẹ̀rẹ́ ló ní ìwà àmọ́ ní lágbára àti gbàwẹ̀ ọlọ́run fún lágbára àti gbàwẹ̀ dáadáa ọlọ́run òfin lágbára àti máa ṣe náfìlà àmọ́ anábìdí pẹ̀lú wà tó ní ọlọ́run ó sì gbèdé kó ọ̀wà àwọn ẹni wọn gbá ẹ̀ níbi torí wà tó ní àìníwà ti sùn lọ́mọ náà ẹ wá ọ sábàdìkẹ́ wá olùbárè tó dáa rẹ̀ ẹ sọ̀ kàmí ìlà rẹ̀ tó ní kíni tó lẹ́sìn ó tó ní kíni ó tó ní wà tí ò bá ní wà tó lẹ́sìn kì í tó mú lọ́rẹ̀ ó lè mẹ́sìn lọ́wọ́ rẹ̀ lọ́dọ̀ rẹ̀ kọ́dà ìwà tí wọ́n ní gan ó lè gbà lọ́wọ́ rẹ̀. النبي صلى الله عليه وسلم المرء على دين خليله فلينظر أحدكم من يخالف النبي يعني قال ẹ̀sìn eré ẹ̀sìn ọ̀rẹ́ wa láàgbò lérí ò lámàkí o tó bá rí kẹ̀kẹ́ nìkan kan wo ẹ̀sìn bá rìn ìjọ wo ni ọ̀rẹ́ tó ká mú ìdáda kan bá rìn. lára tó lè ràn án lọ́wọ́ lórí ìsìnkọ́mọ̀ àmẹ́lò sọ́ọ̀lì ha ẹ̀jẹ̀ àtẹ̀tẹ̀ dáadáa lọ́wọ́. mẹ̀bẹ́rẹ̀ wàlídé tábà ń sọ iṣẹ́ dáadáa ìwà dáadáa kí ẹ máa ṣe dáadáa láwọn òbí rẹ̀ méjèèjì kílàpàlẹ́ tó ń kílàpàlẹ́ súnà tó ń ṣe tó ń ṣe dáadáa táwọn òbí rẹ̀ méjèèjì wọ́n ti báwọn òbí rẹ̀ ṣe súnà. dáadáa tọ́lọ̀ wọn bá ní káàsì táwọn òbí kèé ṣe dáadáa ń torí pé wọ́n ń fún wa lẹ́sìn kọ́ torí pé ara wọn lọ gbà jáde kọ́dà ló bá jẹ́ gèbè yọ ló bá jẹ́ gèbè yọ lọ. ọwọ́ ti dáadáa tó pé torí pé ó gbara wọn jáde ni. so ká máa tẹ́ra sáwọn òfurufú méjì àti sọ̀rọ̀ lọ́wọ́ na lọ sọ̀rọ̀ tó lọ́wọ́ fi ìyá ẹni ti ìyá ẹni ti mẹ́rin méje wọn ọ̀rẹ́ mẹ́ta àdébí ni láàyè kálíwò mọ̀ lọ òní ìyá àkọ́kọ́ tí èdè wọn ọlọ́wọ́ ní sọ̀rọ̀ sọ̀rọ̀ jẹ́ wà lára o. wala yuzakihi ọlọ́run ní mọ́ wọn kò bí ẹ̀jẹ̀ wọn kò ní mọ́ wọn kò bí àṣìṣe wọn ewu lọ́la sì ni ta mọ́ àmọ́ bẹ ọlọ́run mọ́ kò bí wọn láàrin gbogbo àwọn èèyàn àmọ́ tó ní wàlá yóò gbọ́dọ̀ kéde wàlá yóò gbọ́dọ̀ kéde ọlọ́run sùkú àtọ́jú rẹ̀ wàlá hun àdáàbùn àlè ìyá ẹlẹ́sẹ̀ èrò ọlọ́run ti di ọlọ́run ti yára ànábi ni alákọ̀ọ́kọ́ alẹ́ ààbò gbogbo ọmọ tí wọ́n ti tẹ̀ olùkọ́ ìgbéjì ẹ̀kọ́ ọlọ́run ti yára ti yára ọlọ́run ti sàánú rẹ̀ gbogbo ọmọ tí wọ́n ti tẹ̀ olùkọ́ ìgbéjì ẹjẹ́ lọ́nà wọn bí wọ́n àpòpọ̀ àwọn náà láàánú wa ẹrú bẹ́ẹ̀ tẹ̀sẹ̀ lónìí ẹ̀sìn tó wá ṣe ó wá rò pé ẹ̀sìn ní ká máa láàánú òbí láà ẹ̀sìn ní ká máa lẹ̀ òbí o ìjẹ́sìn ni ọ̀sẹ̀ ni pé tọ́ba ní kọ́ ṣe láti ọ̀rọ̀ tọ́ba ní kọ́ ṣe ọlọ́run wọ́n dà wọn lóhùn àmọ́ má fi dáadáa ẹnìkan ó fẹ́ fẹ́yàwó màtó wọn wá ní kó yọjú lé àwọn ọmọ àwọn ọjọ́ yọjú ó wá yọjú kò kúnlẹ̀ àwọn bá bẹ́ẹ̀ wọn làwọn ní fún yàwó bàbá rẹ wá lọ sílé àwọn ọlọ́pẹ̀ wọn ó ní ìbáyé kúnlẹ̀ ìbáyé kúnlẹ̀ kúnlẹ̀ ìbáyé kúnlẹ̀ wọn bá wọn kúnlẹ̀ ebi àbájọ ọ̀dà ọ̀gbọ́n ẹ̀mọ̀ bàbá ò rí ní àìdáa fúnra tó wá tẹ̀lé ọ̀dá èmi ò fi ó fi sànù rẹ̀ ní ìdílé náà pé bàbá yìí ó wá ìkúnlẹ̀ gangan ìlú kan kí òní là ẹ̀lọ́ ẹwà lọ kúnlẹ̀ náà wọ́n ti àwọn ìyàwó anabi sọ̀rọ̀ bọ́ àwọn ọ̀rọ̀ sọ̀rọ̀ anabi nu dáadáa sí ẹ̀yẹ sọ fún yẹn bàbá kú ẹ̀ kí òní là ìrọ̀lọ́wọ́ sí ìtẹ̀lá ọ̀ bí ẹ máa ṣe dáadáa fáwọn obìnrin méjì nínú àwọn mẹ́ta ló di àwọn bí gbogbo ẹ̀sán ti obìnrin méjì ìyá bẹ́ẹ̀ yóò jẹ́ ẹlẹ́ẹ̀kẹta àárọ̀ ọ̀mùtí hàn ẹ̀mí ẹlẹ́kẹjì ẹlẹ́kẹta ẹ̀sẹ̀ òun lẹ́nu tí àwọn ilé rẹ̀ ń ṣèbàjẹ́ títí wù wọn. ẹlòmí ó wọ náà ọlọ́run ọba kì í ti ta ìfẹ́rùn yóò wọ ọlọ́run kì í ìgbàwẹ̀ níbi òjò wọ náà ni pé ìyàwó rẹ̀ ti báyọ̀ sí irú ọmọ rẹ̀ ti báyọ̀ sí irú ọ̀ràn tó ìyàwó ìdá tọ́jú ọlọ́run òru yàtà rẹ̀ láàtúndùn alọ́ nìyẹn o. ẹlẹ́ẹ̀kejì àtàwùbàtú nasuha na lára tó wà lára àpòjú tọ́bà mú wá níbi àlàmọ́lù sọ́ọ̀lẹ̀ ha wọ̀sí látò rọ́ṣì ìdáyẹ pípọ̀ ó ti padà púpọ̀ ìdáyẹ bí ẹbí mọ́jẹ̀dẹ́ bí fọ́ lórí tiẹ̀ àgbọ̀rọ̀ pẹ̀lú gbogbo ọ̀nà tí ẹ yóò bá fi tò àjọmọ̀tò báwọn ẹbí ẹ bá ń sa ẹ̀dá sí ọ anábì ni wọn máa jàlá sí wọn ẹni kan ló bá ní Muhammad bàtà anábì ń sọ̀rọ̀ ìfẹ́ ẹbí anábì ni wọn máa ní gbogbo tó ní mo ṣe yìí tó ní káwọn ṣe lè mí ṣe o àwọn èdè tí bá ń ṣe alágbára ẹ̀ wọn máa ń ṣe àdá sí mi ni wọn anabi kìlì mọ ṣùgbọ́n yìí anabi ni wọn kàn kìlì mọ ṣe lọ́nà ni wo ló ń gbé wọn ṣe dára sáwọn ẹbí rẹ àwọn ẹbí rẹ wọn pe àìdá sí ọ fàtàbàtún náà tó kàtùbà bẹ́ẹ̀yẹn àbìsàlẹ̀ ìkọjá ìràbù al-Qur'an al-Karim wa tadabburuhu ẹjá máa ka al-Qur'an dáadáa kìrọ́hà káka al-Qur'an wa tadabburuhu káàkiri mọ́ ọdún sí sáǹkà kí ni láwàlá sọ́yìn náà ìyá ìrìnà kárí sórí ìlú náà.

kò ní understand Quran ajẹ́pẹ́lẹ́ lára ń tọ́bi ká máa ka Al-Qur'an Karim ìgbàfà kù kábàlì gírí kálíbà gbọ́ yé pé ìtọ́lọ̀ bá wọn sọ̀rọ̀ ìtọ́lọ̀ bá wọn sọ̀rọ̀ ká máa mọ̀ jẹ́ pé à ń ka Quran à ń sì takò táǹkà ń ká ní ẹbá gbọ́dá kéwù èyí débẹ̀ ọwọ́ akọ àgbà sàǹtì ẹlẹ́dì tó bá gbọ́ yí dáadáa yorùbá lọ́wọ́ wọn dáadáa ni wọ́n kò hàn ọmọ yorùbá ìgbóná wọn mọ̀ ní haúsá lọ́mọ ní kẹsàn-án tó dé káàmù àdéhìkì náà o àlẹ́ amúrú lára tó lè ràn án lọ́wọ́ lórí ìsìnkọ́ọ̀rọ̀ ẹja máa pàṣẹ dáadáa báwọn èèyàn káàdì máa pa burú tẹ́lifí bá dákẹ́ tí ó kọ àìdá báwọn èèyàn ó jà báwọ̀ fún apò fún apò fún abáwọ̀ gan-an fún apò táìdá gbogbo àwùjọ tá a bá tu àìdá kẹ́mẹ́ àtàbà ìdá tọ́ba tí wọ́n ti òjò tó dá kọ́ fún wa tó tọ́ba dákẹ́ tọ́ba ti lè sọ fọ́ọ̀rọ̀ kama fi adáwà fi lọ́lá ìta àdá kama fi dáwà kama fi wá sílẹ̀ bá mu yàn. àtàfàkùrù fi makulukọ́ọ̀tì láàyè azawajal kama ronú dáadáa sí àwọn ẹ̀dá tó náà bá dá. bàbá ah! ń pa ẹ̀dá náà bá àmọ́ ọlọ́run fi àwọn fún sèkùn afọ̀lá tó ti fi àwọn fún sèkùn ọlọ́run ní o rí náà wọ́n ti hàn fún ìsìnkú látara ara yìí gan óyẹ̀kẹ́ rí náà kẹ́ dábì mà óyẹ̀kẹ́ ronú tẹ́bárú dáadáa mo ti tẹ̀dá wọ́ gẹ́gẹ́ fún ara rẹ ẹ́ àfàlà tó ti rò ojú tí ẹgbẹ́ wò rọ̀ yìí ó tó ẹni mi ò yá ti kalẹ̀ báyìí wà láì kankan. ètí tàbí gbọ́rọ̀ yìí tọ́ tó lọ́pọ̀ à ń gbọ́rọ̀ bí sọ́lẹ̀ bí ẹlùmí ní ó ní etí báyìí náà tí jẹ́ ní tó ti bí ẹ lọ fáwọn sọ́pọ̀ ní bọ́ Yorùbá ní sọ yìí bí Yorùbá gbọ́ Yorùbá yóò kọ́ mọ́ bá Yorùbá ariwo lásán yóò gbé kí ní Yorùbá gbé sínú ọpọlọ rẹ̀ dípò yóò fi ọ̀rọ̀ sáńdẹ̀ wọ́n fi àwọn fóònù tó ọ̀pọ̀lọ àpòlọsí kí ló dé ìdí bá kan náà lọ́rọ̀ tí wọ́n ti wọ́n ti prógámù láńgbéjì tá à ń sọ yìí tí wọ́n prógámù tó lọ́pọ̀lọ́ rẹ ni ẹ̀yin lè prógámù ní kọ̀ǹpútà ni o tó wá ní kọ̀ǹpútà kò sí ibi tí o lè sọ ẹ̀yin lè prógámù rẹ nínú rẹ. bá a ti rí kaba yìí bá a kàlà dé rí o àmọ́ sábà máa ń sọ̀rọ̀ ẹni tí wàá ti gbé ìdáhùn sọ̀rọ̀ kò ní gbọ́ yìí. ọ̀sẹ̀ àfọ́sẹ̀ kò mọ̀ àfẹ́rẹ́ àfọ́sẹ̀ fífún rẹ bá fún tó bá gbé ẹ tó fa tó mọ́ irun yóò tó jáde bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ti gbé rí rẹ̀ ní bá wọn bẹ̀ wọ́n ti àwọn fúrúkì kan àgbàlá tó ti sọ̀rọ̀ àákàn ìyanu àti sọ̀rọ̀ títí mo fẹ́ sọ̀rọ̀ èyí ti sọ èyí ẹ fẹ́ sọ èyí ronú sí ti sọ èyí ti yẹn tó nù bí ẹ bá tún gbọ́ èdè míì náà ọdún sọ́ọ́ bá ní ọmọ sọ́nà ni ọtí gbọ́ ọmọ sọ́nà ni àwọn akẹ́kẹ́ tí baba lanu rẹ̀ àdébàbẹ̀ wọ́n ti àwọn fúrúkì kan àgbàlá tó ti ìwọ gangan kí ló ti wọ gangan ordinary omi omi ló di ọ omi lásán àsàn àfi àǹfóṣekù àbáfíà tàbákàrù tàbákàrù fi kọ́lìkìlá wà náà tàbákàrù bìlá ẹ̀dá ọlọ́run bá láwọn ọdún báyìí àgbọ̀ orúkọ ọlọ́run bá wọ̀ bá orúkọ ọlọ́run bá ti tẹ o àbí ti sọ̀rọ̀ òun làwọn tó díje làwọn ti díje náà fi ti sọ yàtàfà kàrún fi lá ìdádi lá wàlá yàtàfà kàrún fi kọ́lì wọ́n ń ronú pa ọlọ́run gẹ́gẹ́ náà ronú àwọn ronú bá kí lọ náà gan wọ́n á gbé ọwọ́ àwọn sí ti di ọlọ́run gbogbo gbogbo wájú ọlọ́run bá gbogbo tọ́lọ́run bá dá pátá kó lọ́ọ́ náà tí kò sí tọ́nà ọmọ òfarapa kò sí tó fa yàtàfà kàrú rẹ fìdáàlì àìdàdìlá ọlọ́run ọlọ́run ló fà wọ́n á gbé gbogbo bàbáta ọlọ́run máa bẹ̀ẹ̀ bẹ́ẹ̀ àwọn jẹ́ àmàlà àwọn oúnjẹ sábàlà lọ́jẹ̀ ọlọ́run ló ń gbé ẹ̀ẹ́ náà látara bá fún táwọn ọ̀gbìn ti dé tó gbogbo ló fi wá ìtójú ó ti ìtójú ó ti ìtójú sí lápò ti lápún ọlọ́ọ̀ni bẹ́ẹ̀ ọ̀la ẹ̀wọ̀n orúkọ náà bá ní o wọ́n ronú wọ́n ronú fáá nípa ọlọ́run wọ́n á rí ọlọ́run bá wọn ní yàtọ̀ ìjẹ nǹkan gbogbo wa nígbà táwọn àdáyé. ẹ dàpọ̀ pé ẹlẹ́yìn lè wọlé níbi ẹni ti kọ́ mọ́ èyí ò lè ní ti nínú gbogbo àwọn akérọ́pù ti bẹ láyé ẹ̀ẹ́lẹ́ tó fi torí ọlọ́run fi táwọn sóbi tẹ́bá tí wàá rìn lẹ́ ń bẹ̀ sí dáadáa bẹ́ẹ̀ náà lẹ́sìn rí ọlọ́run àtúbí ṣe àbíjà ọ̀rọ̀ ìyẹn kàkàkà lóyún náà ìgbà wọn rún nípa ọlọ́run bá ní o wọn rí ọlọ́run bá ọlọ́run bẹ ibi àjẹ́ yẹn kò sí àkàtọ́ lọ́wọ́ tó kéé jẹ tó ní kílò fi wọ́ọ̀rì kó fún bá mọ̀ níbi zoom kò fi wọ́ọ̀rì kó ló mọ̀ ní kírun tó bá bá ti yà zikiru mọ́ọ̀t zikiru mọ́ọ̀t lára tó lè ràn án lórí ti kọ́mẹ̀ zikiru mọ́ọ̀t zikiru mọ́ọ̀t ẹjẹ́ àwọn ẹran ti péjọ kan ẹni tí ń sọ̀rọ̀ yóò ní sọ̀rọ̀ mọ́ èyí tí ń gbọ́ yóò ní gbọ́ mọ́ títẹ̀ yóò padà kú wà mọ́ ẹ̀rọ bá ń gbà sọ̀rọ̀ máa ronú pé tí ẹ̀ bá wá kú kó mọ̀ sẹ́ńtì bẹ́ẹ̀ àwọn kan ronú lónìí wọ́n pàpá wọn kù àmọ́ rò pé wọ́n lẹ́yìn fúta rẹ̀ ní ẹ̀wọ̀n kan lẹ́yìn fúta ní oko lẹ́yìn fúta rẹ̀ ní ṣùhánàláì wọ́n máa àdìrọ́ wọn kọ́ tẹ́ mọ́tọ́ pẹ̀lú sàárì báyìí sàárì gbogbo yẹn ní bẹ́ẹ̀ àlẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ròyìn yàtàrí fún wa àti bọ̀ nígbà wọn kámọ́ rántí pé yóò kàn mẹ́ta tuta máa rántí rẹ̀ tá rántí rẹ̀ yóò jẹ́ alẹ́ gbólé dáadáa tábà bẹ́ẹ̀ rí nǹkan tó fẹ́ gbéra kó lórí tẹ̀ láti ọ̀nà ọ̀dọ́ àní tẹ̀lé nǹkan yẹn. ìyá ọ̀rọ̀ tó àlùmọ̀kọ́ rẹ̀ káàsì máa ṣe ìyá ọ̀tẹ́ ká máa fi kùtù tẹ́ máa lọ tẹ́ wò bẹ́ẹ̀ bá máa lọ tẹ́ ní ojúmọ́ wà láì ẹ̀rọ lọ́mọ bàyí o ẹ ẹ ìdí ẹ̀dí láti kẹ́ẹ̀kẹ́ sí kó bẹ́ẹ̀ báyà kọ́nà bẹ́ẹ̀ lọ́gbọ́n mẹ́fà ẹ àwọn yìí bàbá yìí bẹ́ẹ̀ ọmọ èèyàn kú lójoojúmọ́ nítorí ó kẹ̀ mí nítorí ó kàn mí ikú ó ti máa rẹ̀ àwọn láì ikú ó máa rẹ̀ bá àmọ́ àwọn ọmọ bẹ́ẹ̀ ní wọ́n bá lè yẹn kú ẹ̀ kí ló ṣe náà ìbéèrè tí ò dáa ní bá ẹ̀rọ̀fí ló ṣe dandan ní kí pọ́tẹ́ ẹ̀mí ẹ̀dógún sọ́nà ọmọ ò lè gbẹ̀mí ẹ̀ láì kófì kan sí ọ́ èyàn lè mọ́ ìlọ́gbó ti kú èyàn mọ́ ìlọ́gbó kú ẹ̀yà mọ́ ti kú muhasabatu nafs muhasabatu nafs ẹjá máa pín sí ara wa sí yóò sùn wà ìjẹta ń tẹ̀yà pín sí yóò ẹ̀kí mo ti ẹ̀wọ̀n kan kí mo ti ẹ̀wọ̀n tí bá kú báyìí tí mo mú kí mo ní mo mọ̀ ẹ̀yà àásìkò àǹkóṣà fún kọ́bùn àǹkóṣà umaru ni ẹ̀sìn ó tẹ ara yín ẹ̀sìn ẹ̀sìn ti rú ara yín kẹ́tọ́ bá yín sí iná tó bá yín sí ọ̀sẹ̀ báyìí ọ̀sẹ̀ báyìí wọ́n náà ti fún ẹ̀fọ́ ọgbọ́n sí kálukú wa mọ́ tó dá fóun tẹ lónìí kálukú wa mọ́ tó yẹ fóun tẹ lónìí tí ò sí ọmọ ọ̀pọ̀ ẹ̀kọ́ kí súnmọ́lẹ̀ ní jẹ̀mọ́ ìbọ́ kí ọmọ ọ̀pọ̀ ẹ̀kọ́ ti àtàrù sọ̀bá àtàrù àárọ̀ ṣùgbọ́n sí àbọ̀ọ̀sẹ́ kálukú ọmọ tẹ́ fún òṣè ẹ̀tọ́ ikọ̀ ọ̀rọ̀ lọ́wọ́ sọ̀rọ̀ ọkọ̀ sí lábára bìnrin lọ́wọ́ sọ̀rọ̀ lọ́wọ́ lónìí obì olóògbé lọ ti wò ọgbẹ̀ ló ẹ̀kọ́ ọba irú àwọn ọ̀rọ̀ wọn ti jáde rẹ̀ lónìí ọ̀rọ̀ burúkú ẹ̀pẹ̀ ẹlẹ́mẹ̀tẹ́pẹ̀ lónìí ó ti bàbá jáná bẹ́ẹ̀ bá jáná bẹ́ẹ̀ lásán yóò ti gbẹ̀gbẹ̀ rán ilé ibú ọmọ òsì ẹ̀rọ bẹ́ẹ̀ ọmọ àrẹ ọlọ́kùnrin àbá rẹ ọ̀rọ̀ tó dáa ní máa jẹ́ ẹ̀lẹ́nu mùsùlùmí anábì sọ̀rọ̀ máa sọ̀rọ̀ anábì ní sọ̀rọ̀ fún bíyà lẹ́nu ẹ̀yí ká máa bírò sí ara wọn. anábọ̀rùn fi sírọ́ọ̀tì nàbí sallallahu alaihi wa sallam wà kìrọ̀ọ́tì kúrútùmí sálà wà nábọ̀rù fi hayatihi wà hawalihi láàbọ̀ ìràn alọ́wọ́ jẹ̀mọ́ ẹjá lọ tójú bọ ìtànsẹ̀rí àdéhùn Muhammad ní máa ń sọ bá bọ̀ wà láì tí o bá ti kà mí má láyé dúkọ́ máa ka tànsẹ̀rí ayé ànábì lọ wà láì yẹ́pù ó tó ní sábàbí fún yàn láti lè jẹ́ kí yẹn lè ṣe fọ́mà kama ka tẹ̀mí ànẹ́bì rí ìnira wọ́n máa dáàlì tó ti bẹ́ẹ̀ láàrin ìṣẹ́jú kan ànẹ́bì òfin tọ́lọ̀ balẹ̀ ebi máa ń pa ànẹ́bì bá ànẹ́bì ń pa ànẹ́bì yọkà ibi tó ní agbára bá mọ̀ wá jẹ́ dẹ́ kámọ̀rọ̀ ó kéré bi ní kan lẹ́lẹ́ ẹ̀ẹ́dẹ́ fi bi sẹ́yìn pé wọ àwọn àwọn ẹ̀rí sí ibẹ̀ lágbára ìdíwájúwá tẹ́ẹ̀ bá ohun alẹ́bí kan rí abẹ́bẹ́ rẹ̀ kan lẹ́lẹ́ káì ẹ̀yìn ìgbọ̀ bóyá bóyá làbísọ̀ yìí ọwọ́ ẹ̀ tó ti bọ́lẹ̀ bóyá sara àwọn ẹbí ti ẹ̀jẹ̀ mọ́ bí ìbá yìí sara yìí títí ìbá níbẹ̀ ni ìbá yìí jẹ làbísọ̀ yìí o alẹ́bí sùn yìí alẹ́bí rí mi yá ó ní ìnira gan ọlọ́run sí la pọ̀dùkálẹ̀ ti lápò owó sọ́wọ́ tó hásánà pọ̀dùkálẹ̀ ti lẹ́ẹ̀ every time قد كانت لكم أسوة حسنة قد كانت في رسول الله أسوة حسنة ọlọ́run ní àríkọ́ ṣe dáadáa ní ọdún lẹ́gbàá lẹ́gbàá Muhammad alẹ́bí rí ìlera kò gbọ́ àwọn òbí rẹ̀ méjèèjì ọ̀gbìn ló gbé ó bímọ máa kú méjì ló mẹ́fà ló kú mẹ́ẹ̀ ebi àwọn apanẹ́ Muhammad tó ti bẹ́ẹ̀ anábì sì kú ilé ẹ̀sùn náà kan ẹjá máa wo ìtàn àwọn àbá àwọn ẹni rẹ àwọn tàbí alẹ́ Muhammad ẹjá máa wo tọ́jú wọn náà tábà wo táwọn kásítọ́ọ̀dì ìṣẹ̀mí ọ̀rọ̀ ìpẹ́jẹ́ ìṣẹ̀mí bẹ́ẹ̀ ti bá wọn yẹn lò lára àkọ́kọ́ ìnáwó àwọn ọ̀rẹ́ lò zúmi mọ́sáàjì ودروس العلم lára tó ìrìn àlọ́ lórí ti kọ́ ọmọ jẹ́mọ́ ẹ̀yà máa lọ lọ́kọ́ láti dáadáa àwọn ọkùnrin ìyẹn tó já máa tó dáadáa ní jẹ̀mọ́ àtàjọ ọkùnrin ẹ̀rọ ti jẹ̀mọ́ lẹ́wọ̀ ni wọ́n kí jẹ̀mọ́ wọ́n tó ló tẹ̀lé ní ìgbòho tàbí kó ìrẹ́kùnrin tó ló tẹ̀lé tí wọ́n bá ti sọ̀rọ̀ ẹ̀sìn ọ̀rọ̀ ẹ̀sìn ni o ọ̀rọ̀ ẹ̀sìn wọ́n sọ fún yíyà ìgbẹ́ ní ọlọ́ ẹ ti dògbò mi kò sí ọ̀rọ̀ ẹ̀sìn bẹ́ẹ̀ àwọn kan tó wà ní mẹ́jọ ní ìlànà jẹ látòkè délé wà sí ọ̀rẹ́ tó ti mẹ́ta tó wà gbogbo ọmọ ìlànà wà sí wọ́n sì tó lò less than thirty minutes. ẹ̀mọ́ tí wọ́n tó wà sí mi àwọn ọ̀tá àdúgbò náà sí pẹ̀lú àdúgbò láì wọ́n tọ́ lórí bá kó sínú ṣe kò ní dáa fún ọ ilé tó kó bẹ̀rẹ̀ ilé tó bẹ̀rẹ̀ ilé tó bẹ̀rẹ̀ wà sínú èyí táwọn máa ń bá lọ lọ gáà gbogbo wá ti ní ọkọ̀ sí sí yóò ní yẹ̀dẹ̀ ó náà ilẹ̀ lọ́dún sọ̀rọ̀ ẹ̀yìn àwọn bí táti máa ń kọ́ ẹ̀kọ́ ọ̀ma títí rẹ̀ kí n ṣe síbi láyé gbé síbi láyé gbé wọ́n ti fẹ́ ni ó wọ́n ti gbọ́ ọ́ tóbi ti láyé gbé yóò ní sọ́ọ́ lẹ́nu mi kò fẹ́ láyé gbé ó fẹ́ ló lọ́wọ́ lọ́ba. àwọn bí táti máa ń gbọ́ ọ̀rọ̀ àlèkè àmọ́ wa ó náà ń gbọ́ káwọn yìí irú àwọn tó bá yẹ ẹ má jù mọ́ wa kó má jẹ́ ẹrú yàrá nìkan tábà máa bò mí náà tẹ́lí ń sọ̀rọ̀ ọlọ́run tàbẹ́kọ̀ náà sọ̀rọ̀ bá ọ̀tọ́lá tí ó sàǹfààní fún ayé lọ́bẹ̀ kìí ṣe ibi tó ti kó fáírọ́ọ̀sì bá ẹnìkan tó wà ní last week ló àwọn ìdìbò ẹgbẹ́ ẹ̀yìn rẹ̀ nínú ìdìbò bá náà ẹni tá a bá rí kó sọnù àmọ́ ẹni rahman lára ń sọ̀rọ̀ bí ròyìn àlẹ́ mọ̀nàmọ́ ẹgbẹ́ ayékájú àdẹ́bí ìtàǹsọ gangan nìyẹn kájú àdẹ́bí kájú àwọn sọ̀hábà ìtàǹsọ ní jàmá àdẹ́bí làánú fáwọn tí ó mọ̀nà àdẹ́bí làánú tẹ́ni tó tó ẹni káàrí pé àkọsẹ́ kò lójú ọ̀nà àdẹ́bí wọn lánú rẹ o àdẹ́bí wọn tí ó bẹ̀rẹ̀ wọn bá sọ̀kún kéwàá débi wá àdẹ́bí ah irú àwọn eléyìí tó bá tún kún un tó bá tún kún un tó bá tún kún un náà ń sún náà ọlọ́pàá ayọ́ kún un sún náà. irú àwọn báyìí irú àwọn tó ti báyìí tó bá tún sẹ́kù tó bá tún sẹ́kù ní oní sún náà ọlọ́pàá ayọ́ kún bẹ́ẹ̀. àbí ẹ̀kọ́ tó ibà. ayé náà rahman. Ànábì sallallahu alaihi wasallam nígbà tára yíwá ní Mẹ́dínà tó wà ní Mọ́kà àlejò rí pé ah, àwọn kan bẹ tó bá di mùsùlùmí ààrẹ ó dẹ̀ fúlà wọ́n lé ní o táwọn èèyàn fi ẹ̀wọ̀n wọ́n rú jẹ́ kan bẹ́ẹ̀ ah, àlejò ọ̀rọ̀ wa ni wà nẹ́bí dákùn bá ń sànú mọ́rù bá ń sànú mọ́rù yìí kó di mùsùlùmí lẹ́yìn wọn ń sọ pé ẹwà jòkó ẹwà ní bíbú àwọn ilé ìbá tó sẹ́kù tọ́ba tó sẹ́kù mú tọ́ba tó sẹ́kù mú alùsùn náà bá pàṣẹ wí mo sọ yìí wọ́n náà máa yọ ọ́ fóònù ẹ̀ kan yẹ ọ̀n tàbí àkọ́lọ́ yẹ ẹ̀kọ́ ló súnmọ́ ẹgbẹ́ ẹjá mọ́ta ń gbé mọ́ ń sọ̀rọ̀ látàárọ̀ alexisọ́ọ̀ ìdín tí ẹni mùsùlùmí tó bá jẹ́ bíbíà ẹjá sọ́ra wà pàmílẹ̀ àdín àwọn ọkọ̀ fáránlẹ̀ lọ yóò pọ̀ láyé ẹnu ọkọ̀ fáránlẹ̀ fúra kò wá sí àánú kankan tí a ní fún mùsùlùmí mọ́ kò sí àánú kankan tí a ní fún mùsùlùmí ẹ máa ń bá mùsùlùmí lò bí ìgbà fẹ́ bá gẹ̀gẹ̀ lílo abẹ́rẹ́ yìí bá lílo àwọn ìbá tó kú mú wọ́n ti rí súnà yẹ gẹ́gẹ́ bí kò gẹ́gẹ́ Islam èyí tà ń ṣe èyí gẹ́gẹ́ Islam tí ò bá tẹ́lẹ̀ yìí gbére nínú náà kalisan hàn ìdẹ́sí sọ bẹ́ẹ̀ o mùsùlùmí sọ báyìí wọ́n jù kú máa ní Muhammad sọ̀rọ̀ bá wà ní ọ̀sán. bàtà jù kú máa ní Muhammad sọ̀lá ọlọ́run fún rárá ọlọ́run bá wà rán màláìkà tó wà ní àpáta tọ́lọ̀ ti di ìtàkà tàbí àpáta àwọn ọmọ ṣe fún wọn fọ́ fún gbàgbífọ́ tó máa ń fọ́ fún gbàgbífọ́ ipa wo pápáta jẹ̀ máa àpáta wá yìí lulẹ̀ ká mọ̀lẹ́ka wá bá lẹ́yìn pé ọlọ́run nípa ọ̀pá mi láti fúnra rẹ̀ pé kí n sí àpáta lu àwọn eléyìí. ìwà ń gbàgbé ṣùgbọ́n ìbánúmi ló kún náà sí ìbámu àjọ ọ̀dẹ́. ẹ̀yin ti lè mú ti inú ìdí àmúdà àbúrò Muhammad inú wọn rántí yín ni sínú wọn rántí yín ẹ̀mọ ìyọ̀dún tí wọ́n fi jíṣẹ́ lọ ẹ̀yin wọ́n rántí àbúrò Muhammad pé ẹwọ́n tẹ́pẹ̀ fún àwọn àlèúmọ̀ yìí àlèúmọ̀ ní Muhammad sọ̀tọ̀nà bí kọ́ lọ́n yóò jáde kú ní súnà èyí tẹ́ kẹ́ ẹ̀sẹ̀ bí ọlọ́run bí wọ́n bá tó kú ní súnà tẹ́fẹ́ mọ́tà wọn dúró ìdẹ́fẹ́ ẹ̀sẹ̀ nù mọ́tà fún wọn bí wọ́n fẹ́ máa kẹ́sẹ̀ nù ìdúró wọn bá tó tẹ́kù ní súnà náà báyìí lẹ́yìn ti èrò náà ní o lúwọ́ yẹn bá tó tẹ́kù ní arúgbó náà mọ́tà máa fún wọn ṣe o àdúrà tẹ́ rí àmọ̀gbà tó lọ gbàdúrà àwọn tí wọ́n bá tó kú nígbà wọn bá tó fara fà jáde bóyá àwọn ọ̀dọ́ wọn gẹ́gẹ́ ìwọ̀n gẹ́gẹ́ wọn pàṣẹ àtúwọ̀n mọ̀ bóyá rú ẹ̀ wọ́n lórí àwọn làtọ́ mọ̀ bóyá wọn láti jáde láti sí lọ. Ìka ti lọ jọ̀mọ́ a ní ká máa lọ gbọ́ ká máa gbọ́ rẹ̀ sí à ń tẹ̀sà gbogbo bí bá ti rí i pé kò sí àánú àwọn ìjòkó pé kò sí àánú pé aláàánú mùsùlùmí àánú mùsùlùmí àwọn ẹlẹ́bí àníbi lọ bá àbútọ́lì àbútọ́lì ó ti mùsùlùmí bàbá ẹ̀ lọ pé ashhadu la ilaha illallah wa ashhadu anna muhammadan rasulullah àbálòhùn ní wí àníbi kó lè bá wí kó lè bá kí gbólóhùn lè jáde lẹ́nu rẹ̀ àníbi ní kí ni kó lè bá wí indirect ìdágẹ́gbẹ̀ ìbọ́ ní sọ pé ọní kí n sọ pé kó wá wí nǹkan yẹn kó jáde lẹ́nu ahọ́n rẹ̀ pé ó jẹ́ wírí ó ní tọ́ ní wú náà lè ní wí Abdullahi ibn Ubay ibn Zalul munafiki lọ́lọ́mọ̀ ni Ànábì náà ti clear mùnáfi jẹ́ mùnáfi kiri ó sì mọ àgbákò àwọn tẹ́ ń sọ yìí wá pé lérí ibú ni wọ́n lérí ibú lábùláì ló ń sọ lónìí bùnú báyìí lérí bẹ́ẹ̀ ló pé lérí ibú ni wọ́n lè kó sí lábùláì ó wá kú tó ti tẹ̀lé káàkùn àdébò ọdún wọn ni ká táwọn eléyìí la nígbà tí a táwọn ẹbí kírun tán lẹ́nu kọ́tà ẹgbẹ́ náà náà ti fi ọlọ́run wà nẹ́bí tó bá tó àforíjì fún wọn nígbà sẹ́wọ́ntì ní foríjì wọn alẹ́ bí ní mo lè fi sẹ́wọ́ntì lọ. mo sì gbọ́rọ̀ láàánú rọ̀ fúnfún rọ̀ híì. ó tó fẹ́ wá àti táwọn ń ṣe nì táǹsì táǹsì táǹsì ní agbé àláàánú àwọn èèyàn wọn sáàmà ń tọ́wà pé bírú àwọn ilé dúbá ibá ti dú àwọn ilé dúbá ibá kú ní ìsìláàmù para ìwọ́n kú ní ìsìláàmù à wọ́n kò tẹ́ ẹ̀kẹ́ sọ ibi ọlọ́run lọ́run nípa tó kúrò bá wọn dúró bá wọn tó bí ọlọ́run lè mú wọn dúró lè fún wọn ṣe ẹ jẹ́ ká máa sọ́ra sí àwọn wà ìta máa lọ dòró dòró sọ̀rọ̀ ẹ̀yìn ìgbà ní ká máa lọ gbogbo wà ní ìwà ní kọ́ọ̀tù tẹ̀sí ọlọ́run látọgbọ́yé kò ní ọlọ́ ọ̀rọ̀ kì í ti wà títí wọn ti lé ní àánú èèyàn àánú àwọn òṣèré. ẹ jẹ́ ká gbúrò àlè ẹ ká parí ẹ̀. mi ń sọ̀rọ̀ lọ́sọ̀rọ̀ èsì kọ́ ọ̀nà mi bá ní èsì kọ́ ọ̀nà táà ń bẹ lọ́gbọ́n ojú wa yìí kí làwọn èso mẹ́mẹ́ èrè nílé ọrùn kí làwọn kan tí a rí bẹ́ẹ̀ alámùnà ìlú ni ẹwà ààrọ̀ gbogbo ẹ̀ tọ́lọ̀ bá ní kó sí ẹ̀ ní ìsìnkú wọn pé kó yẹ dúró ní ẹ̀sìn tẹ́lẹ̀ ìsìnkú wọn tẹ́lẹ̀ irú ẹni yẹn yóò ní amúnà ìfọkànbalẹ̀ wà fún láyé àtàkì àmà ìfọkànbalẹ̀ wà fún láyé kò ní wà láyé kò ní láyé kì ìkó lè mú náà lọ́kù ní parí mú òdí ní lóbi ọ̀fẹ́ kan lè mú òní kó lè máa wọ ní lóbi rẹ̀ àlẹ́jámọ̀ ti ọ̀rọ̀ fún un àdáwọlé àmàlẹ́ pé wọ́n ní ti kọ́mọ̀ lóbi kéèyàn lè pé àmàlà kan tó kọ́yọ̀ lọ́rùn tọ́lọ́ àpè ẹ̀dá àpè bákan náà àdáwọlé ṣokúùkù àáfò kálukú ní wọ rẹ̀ títí kọ́mọ̀ ilé ìrọ̀kùnrin kálukú ní wọ rẹ̀ àáfò bí wa ní wọ̀ wa ọ̀rẹ́ wa ní wọ̀ wa aládùúgbò wa tó jẹ́ mùsùlùmí àfún níwọ̀ rẹ̀ aládùúgbò wa tó jẹ́ bíbíà àfún níwọ̀ rẹ̀ aládùúgbò wa tó jẹ́ gbèbìrì àfún níwọ̀ rẹ̀ ó tún lọ kọ́lẹ̀kì á ní wà tó dá lọ́wọ́ bákan náà kẹ́kọ̀ọ́ àdá àdìdá èyí máa fi hẹ́rẹ́ ká àwọn èèyàn tó bá ní sí kọ́mà alimuhabba tó ní dàgbà mìíràn náà èyí ó tẹ̀lé tí ọlọ́run ti sí èyí ó ti tẹ̀lé tí àwọn èèyàn ti sí ẹ̀rù tí wọ́n bá jẹ́ oúnjẹ dáadáa àwọn ló láìpẹ́ wọn á sọ pé wọn á sọ pé ibi ẹ̀sìn wọn á kórìíra wọn ni yóò wá yàtọ̀ bí ẹ̀sìn gẹ́gẹ́ mi alábàá dáadáa ẹnu tó náà kò ní pé ìfúnlẹ̀ ẹ̀wọ̀n kan ó tó lò dá ìfúnlẹ̀ ìfúnlẹ̀ ìfúnlẹ̀ ìfúnlẹ̀ tó wọ́n lọ ìbálò rẹ̀ ìbálò rẹ̀ ẹ́ yóò dá pẹ̀lú àwọn èèyàn àtàwọn bí kìmìlà yóò ti ní ẹni gbòǹgẹ́ ọlọ́run ọba التعاون والترابط المتبعي فكان يجي السكر آه، يبان تفولادا هو بزار يعني يوم جو عبد الله مالك ولا مصاب من بوادو سؤال يقول لك ماذا في الله لا إله إلا الله أبو تمرين يعني يقول لي سنة هو كما هو مجاري الله إنتي ما نسي أدلو مسلم هو مجاري الله لا إله إلا الله وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه وبركاته الحمد لله رب العالمين والحمد لله رب العالمين báyìí náà ọlọ́run padà mú wọn fún wa wọ́n wá yáyọ̀ wọ́n kó owó tiẹ̀ ìbáraẹni wọ́n kó sínú báàgì wọn lọ́lẹ́ àgbàlagbà tó lè dé wọ́n ti di kó wọ́n láwọ̀ ìbò ni wọ́n kó olówó yìí wọ́n á ní pé ìtawálẹ̀ fi rẹ̀ nìyẹn lọ́wọ́ ẹ̀fọn ju rẹ̀ gbé àbẹ̀rẹ̀ lọ́wọ́ tẹ́ta òkùnkùn sọmọdé owó sẹ́ẹ̀rì ìbámu gbà bẹ́ẹ̀ àmọ́ pé pé wọ́n á ní ìbáraẹni sọ fún yàrá ìlànà bàbá ti fàyè lẹ́lẹ̀ ní sí wọ́n ẹ̀mí ẹ̀sọ́sẹ́ tì náà bára bàbá ìbílẹ̀ ìbílẹ̀ ìbílẹ̀ ọ̀sẹ̀ tì náà kó máa jẹ́ pé abẹ́ni tó sanwó nù tí wọ́n bá owó fún yìí kó má jẹ́ pé ìyàwó máa dùn ní o àbí kó má jẹ́ pé àna máa dùn ní àbí ìyàwó abájì ni gẹ́gẹ́ tì abána àbá ni tó bá tẹ́lẹ̀ kan wá lọ́nà ọ̀sẹ̀ tì náà bára díẹ̀ so eléyìí náà ni kó jẹ́ àkọ́kọ́ òun náà bí ẹ bá sọ mílíọ̀nù sọ nánu tó ẹni tẹ ìpè èyí náà ń jà pé bẹ́ẹ̀ àkọ́jú àkọ́jú àsanwó nù tó kámọ́ sí kámọ́ sí ọ̀nà wúlẹ̀ báwọn èèyàn tó ẹni tẹ ẹlòmí ò ní sanwó nù èyí tó lásán ló fẹ́ lábẹ́ fún òbí jẹun alóhùn ti kéde alóhùn sanwó nù àti ọ̀nà wúlẹ̀ báwọn èèyàn tó ẹ̀rọ sí ẹwà lè fi ẹ̀rọ sanwó ṣùgbọ́n ti kó ènìyàn ló béèrè fún tó ẹni tẹ kó ènìyàn ló béèrè fún àwọn ara wọn lọ́kàn wò bí à ìwó ọ̀nà ti fún ti kálá sí ìwọ́n ló wà jọ alájọ ni ìṣúra ti dé ṣe pé kálówó ti yẹ lọ́sẹ̀ ni tí ó kà á rẹ̀ ni àbótọ́ tó wà kọ̀ dájọ́ tó lágbàá díẹ̀ lọ́tọ́ wọ́n bá ti pàdé lọ fún wọn náà kọmá kó wáyà kan sọ́rọ̀ ọ̀sọ́rọ̀ gbé ní o ọwọ́ rẹ̀ kó wáyà náà kó kó wáyà yìí máa ń tó wà léde máa kó sí àwọn ọmọdé ọkọ̀ sí báńkì wọ́n tó ti kó náà wọ́n náà bẹ̀rù ọlọ́run one two three four number one wàhálà ìwọ̀n sàlám. Thank you ẹni tó wá sọ fún ẹni tó fẹ́ lábàrú ẹ̀ lánàá wọ́n ní sígbà òfin ìdí àwà máa ń tẹ̀kọ́ wá náwà fún náà bọ́ọ̀lù nígbà láti òfin ìdí àtọ̀. wọ́n àwọn bí àwọn àwọn ti rí àwọn àdúgbò náà gbé lẹ́gbẹ̀ẹ́ ní tó bá jẹ́ kó tó lẹ́ẹ̀kan ní kò tó ìkó láyé lọ́gbọ̀dọ̀ ní àwọn ìlú láti ìlú àwọn rẹ̀ lọ́gbọ̀dọ̀ ìjọba àwọn àti pé kí òun àwọn ọ̀gá ìṣèjì àtúntọ́gbẹ́lẹ̀ kan pé ọ̀rọ̀ tá a sọ lẹ́ẹ̀kan pé ẹnìkan fi wá àti títí ń sípò fún yẹn pé bí wọ́n bá tó kólo sún náà apá tó kólo alùsùn náà bá yọ ọkùn bẹ́ẹ̀ wọ́n náà náà ẹnìkan náà fún alábàlẹ̀ pé ẹnìkan ló tó wà dé ìwọ̀n ọ̀làpọ̀ kò yẹ kí agbọ̀rọ̀ wọ́n lè àwọn ọ̀nà àti gbogbo àwọn tí a ń pè mọ̀ sí dáa lóyìn gbé àgbẹ̀ sákan òdùmọ́ wa ọ̀láì pé àwọn tí ò sí ti Islam fún òṣì súnà wà dákọ̀ mọ́ wa bọ̀ sí eléyìí máa jẹ́ bí àti ìgbà gbogbo mọ́ yàrá ìdí sọ̀rọ̀ ni yóò fẹ́ yóò mọ̀ pé ń dùn mọ́ yà bá fẹ́ bá tó pẹ̀ tó mọ́ kébí yáde bá tó pẹ̀ tó kébí yáde ìdí sọ̀rọ̀ ọ̀pọ̀lọpọ̀ sí irú ẹni tó sọ bẹ́ẹ̀ náà òun rò fún mọ́ nàní wọ́n tó máa ìrọ̀ ni a ní sọ̀rọ̀ ní láyé ọ̀rẹ́ tọ́ọ̀tí ìfúnwíwà àti rẹ̀ tọ́ọ̀tí pẹ̀lú oníyà àwọn sáláàtí máa ti bẹ́ẹ̀ sáláàtí ìwòrán máa ti bẹ́ẹ̀ oníṣẹ́ ìwòrán bí wọ́n tẹ́pẹ̀ fún nítùkọ̀ lọ́wọ́ ṣe wọ́n gẹ́gẹ́ bí ẹ̀ẹ́rọ̀bẹ̀ àbí ẹni tí ọ̀n tẹ́pẹ̀ fún yìí àbíkọ̀ fún yìí tẹ́pọ̀ rẹ̀ alùsùn ẹni náà alùsùn náà ló náà ṣe ń wù yìí ẹ̀yìn òjẹ́ mo sábà fi ẹ̀yìn ọ̀ tẹ́ mọ́bí mọ́bí mọ́bí rẹ̀ àpapọ̀ bínú bá nígbà òbí bínú bá ń sọ ọ̀gbọ́n gẹ́gẹ́ rẹ̀ fáwọn yẹn ọ̀ tẹ́ mọ́ àbáwọn ọ̀sẹ̀ mi àbáwọn mi náà sọ́là ó yẹ fẹ́ pẹ́ pé àbájúwá ní ẹni tó ń gan inú àdámọ́ kálukú máa dáadáa sí ọ sọ́ọ̀tì tó dé ní àdámọ́ sí ẹ̀ èèyàn lé afáṣẹ́kọ́ ní àdámọ́ sí àdámọ́ líle bí ìbá sì lé lẹ́kọ̀ọ̀kan ọ̀ọ́líye tó lágbọ́n lẹ́nu rẹ̀ so tí bá wo àti súnmọ́ ọ̀rọ̀ rọrùkù rọ̀ṣẹ́ mú ni ó ní ká dẹ̀ fáwọn tí ká ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ pẹ̀lú àwọn èèyàn tí wọ́n ti di tí Muhammad sallallahu alaihi wa sallam wọ́n ti kò fún ànábì alayka ya Rasulullah wọ́n gbé ìlú ànábì ni àìsà ti dábàdà bẹ́ẹ̀ àmọ́tí ànábì sọ ànábì ni wa alaykum wa alaykum ànábì sọ gbọ́n lọ àìsà wa kó wá sí ìmọ̀ padà ànábì ni àìsà ó ní wò gbọ́ ìmọ̀ ìdàlẹ́ mi gbọ́ ṣe bọ́ ń gbọ́ ṣe lè sọ àníwá ní ìnà rí kàn láàbà fún fi ṣe ìdílé dáàrẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́ tí ò bá ti sí ibi nǹkan láyé ìmọ̀ kọ́sọ̀ tí wọ́n kábù bá ní o tó bá ti wá wà níbi nǹkan tí pẹ̀lẹ́pẹ̀lẹ́ bá wà níbi nǹkan ìmọ̀ kọ́sọ̀ bá ní tó bá ti kó mẹ́ àpòyọ̀ kó bá kó kọ́lọ̀ kó sàgbọ̀nà wa nọ́mbà 2 alaikum salaam ṣe ìdáwò ẹnìkan kú wọ́n máa pa ẹran òkú tó bá ní ìdíyìn wọ́n pa ẹran òkú apá wọn lù òun wọ́n wá léwé nínú àwọn tó wá ẹran tó wá pa yìí náà ìgbàdúgbò wá wá ẹran jẹ rí ògbó ọgbà rú rẹ̀ wọ́n wò rẹ̀ gbà kó náà padà fún padà ẹ̀ fún yọ̀ǹda ẹran jẹun òkú wọ́n mọ̀ Ìrọ̀lẹ́ ọ̀nà obìnrin, bọ̀lá bá pọ̀, ọ̀sẹ̀lẹ̀ fúlẹ̀. Ẹni? tó ló wí bẹ́ẹ̀ Àpẹẹrẹ ah, tí mo rí bẹ́ẹ̀. Náà ẹjẹ́ wí rán ọjọ́ ní ìwúrọ̀ ọ̀gbọ̀n kárùgbà wíbẹ̀ ló tọ́ tó ní ìfẹ́ ọmọ ọgbà tó pé àlẹ́ ẹgbẹ́ agbọ́gbọ́ wí bẹ́ẹ̀ yóò yẹ kó má béèrè pé tí mo ti sọ̀kan mí ni tó pé àwọn àmọ́ sọ pé as-sunnatu hiya al-islam wal-islam huwa as-sunnah àmọ́ sọ̀rọ̀ láyà èyí sí ilé òní ìlọ́kùnrin láfẹ́rọ̀ náà Okay.

yóò ṣe jẹ mú tàbí tàbí àti kí n lọ láwùjọ àti káwàtí kò ní tó àti láti tó tó àti tó tó ń fa òun máa bàbá rẹ̀ máa kó bá kàwé kọ́là yóò ta ìkó bá kó bá tó ẹlọ́rùn dáadáa ẹ̀ ọ̀pẹ̀ yìí ti ṣàní ọkọ̀ dáàbò sọ̀rọ̀ káàkà sí lọ́wọ́ lọ́mù. ok mo rántí tí wọ́n máa yẹ lọ́kàn. ọlọ́run ti sọ bí ó ti kọ́ wá

kọ́rọ̀ lè ṣe bí yín wá tí ó ṣe bí yín wá bẹ́ẹ̀ tí múra ọ̀nà ọmọ abẹ́ ẹ̀rọ kúkú mọ́ra fún bọ́ẹ̀ bàbá owó yìí lórí lóun ti gbọ́ ọ̀nà ọ̀nà tẹ̀lé ọ wọ́n ti Thank you. ẹni tí ó sàlọ̀lá tó pa ìtàlẹ̀ sọ́ọ̀tì tí ò pa ọkùnrin òkèlè tó pa kò ní àlọ́lá yẹn torí àlè ọjọ́ aláwọ̀ dára àlè ó ní òkèlè láti máa ń pa òkèlè máa ń pa àìpátàlà rẹ̀ so gbogbo kan tó lẹ́kọ̀ọ́ ní brown brown máa ń ṣe nǹkan ẹbí ìgbé báwo náà ti ṣe wọ́n ní ká pa sọ́ọ̀tì wọ́n ní ká pa fúfú ẹbí ìgbé báwo náà ti máa ń ṣe wọ́n ti máa ń ṣe gẹ́láàtì àti pa ìsàlẹ̀ orí òkè olùdarí sọ̀tọ́lá oníkè olópa títí wàá gbéyàn ṣe kan ó ṣe rébé súnà orí kéèyàn ṣe bá lọ́pọ̀ ṣe á lè ní wá pé ọgbọ́n eré bẹ́bí ẹ̀sìn ní ìsàlẹ̀ ìlàbámà fọwọ́ pa àmọ́ òun bá ní Muhammad sọ̀tọ́lá tí ó bá pa òkè ní máa pa lọ́dọ̀ àwọn obìnrin ẹni tí nìyí yóò pa láti bí tí ọrùn ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ ẹrùn ẹsẹ̀ ti bẹ̀rẹ̀ pẹ̀lú ọbẹ̀ báyìí yóò fa lọ́rẹ̀ báyìí yóò fa lọ́rẹ̀ báyìí yóò wá kọ́ ẹgbẹ̀ báyìí. ọ̀bẹ̀ẹ̀dì tó bá ní ìdí rẹ̀ yẹn ni pé wọ́n náà bèèrè pé <clears throat> obìnrin tó ó lẹ́tọ̀ọ́ kó máa kọlu ẹ̀ lọ́jọ́ sí dẹ́pọ̀ àbí máa ṣàpè pẹ̀lú rẹ̀ tó pé ó ní hajj àti bọ́ọ̀tì ẹ̀rọ abẹ́rẹ́kì àbùdá tó bá lè dé so kò bá máa níbi wá pé mo dábà sọ ọkẹ sọ di ibi tẹ́ ló dà ó yẹ sọ di ibi tẹ́ àmọ́ gba pé ẹ kọlu ara yín ẹ ń ṣáájú ara yín lẹ́yìn olè olè di ibi tí mo yàn lọ́wọ́ o lẹ́yìn sọ pé yàn sọ pé yàn jìnnà sí i ìgbà ẹgbẹ́ bá sọ ní ibi tẹ́kọ̀ lọ sọ ẹgbẹ́ rẹ̀ ayé pé wà fún ìjà ìdígbà òun ó dà kí ẹ̀jẹ̀ mọ̀ sí mọ̀ sí wà ní bíkọ́ tó bá fi ń tẹ̀ máa tó bá àgbẹ̀ lóṣù ní nǹkan míì tó bá sọ̀ra ọlọ́wọ́ ta àbá rẹ̀ ìwé làwọn sábẹ̀ bá àbá rẹ̀ náà kí ló dé tó bá nígbà tó fẹ́ bẹ́ẹ̀ kó béèrè nọ́mà tó wọ́n wá dé ẹlẹ́kùn gbà tí omi ò kọjá lọ́dọ̀ èkó lórí ìmọ̀ tèkó tí wọ́n á tètè sọ̀rọ̀ bẹ́ẹ̀ sọ̀rọ̀ ọmọ ẹ̀dùn dọ̀ bá kó ọmọ oko ní ọ̀sọ̀rọ̀ bí ọmọ oko ọmọ ọlọ́rin ní ọ̀sọ̀rọ̀ bí ọmọ ọlọ́rin máa ń sọ̀rọ̀ bí lọ́rọ̀ wọn ti fi dàgbà náà bí wọ́n ti sọ wọn lọ́rẹ́ rèé tí wọ́n á tètè so káwọn máa ń sọ ẹni tí ọkọ rẹ̀ kú tó fẹ́ jáde òkú sórí nǹkan dáná tí a ní kọ̀kọ́ bù àti mọ́tà kò ní ìdí bídíà ní o ara bídíà bí ẹ̀sìn náà nìyẹn. bí ẹ bá jáde òkú ó kàn jáde náà ni ọjọ́ ọjọ́ tọkọ rẹ̀ kú ó ti wọlé ọjọ́ ti pé ẹ̀ka ìgbé kan rìn kìnnà níbi tó mọ́ra tán kò sí ìṣẹ̀lẹ̀ wọn mẹ́ àmọ́ lọ́dọ̀ Yorùbá gbogbo kan láyé èmi ò rí nǹkan tí Yorùbá máa ń láyé èmi ò rí nǹkan tí Yorùbá èdè tẹ̀lé mọ́ni rẹ̀ bí nǹkan ló jẹ́ ṣe é ló rẹ̀ fọ́nà tó máa sọ kó kẹ́yọ̀ máa sọ kó yóò bá lèmi ti rí pẹ́ńpọ́ àwọn olùbó kù tó ẹ̀ lé rí bàbá ẹ̀ lé rí kankan lọ́dọ̀ lọ́dọ̀ yóò bá kẹ́kọ̀ọ́ alọ bẹ́ẹ̀ àti kan bànújẹ́ àti kan dùnú yóò rí sí ìṣòro kò nídìí ká dé pọpọ́ kù nígbà tó kó tún yẹn jáde kó kò nídìí mọ́sà kankan yóò kàn jáde wọ́rọ́ náà ni kò sí nìkan lọ pẹ́tì mo lẹ́ lọ àwọn onílẹ̀ ìjáde kó alájà alájà wo kí n ti ìbẹ̀lú tiẹ̀ kí kílẹ̀ fẹ́ ṣe fẹ́ ẹ̀rí mọ́lẹ̀ fẹ́ yọ jáde ni abẹ́fẹ́ lọ wẹ̀ ó kàn jáde mọ́lá ẹgbẹ́ jáde náà nù kásàmọ́ náà ni kò ní tẹ̀lé mọ́lẹ̀ lọ àdáyé ilé bá ìyàrí nínú báyìí ń fẹ́ máa pé tí ò bá yẹn lọ́síkà ìgbàlí tó bá ṣàwọ̀ lọ báyìí ń fẹ́ máa pé òun sì ní máa máa pé tí ò bọ́ sí ìgbàlẹ́ ìlọ́pọ̀lọpọ̀ ìbí ìtàn bèrè ń da à ń sọ̀rọ̀ pé ká máa ṣe ẹ̀sìn wa níwọ̀n tí wọ́n ti ká máa sàdádá lẹ̀ bí ẹ̀sìn àwọn bá pèjú ìlẹ́ fílà àti àwẹ̀ wa wọ́n ní kí wọ́n ń gbàwẹ̀ pé kí ní ti ń gbàwẹ̀ àpèjú àwẹ̀ súnà nù ń bẹ̀rẹ̀ ọ̀mí àwọn súnà nìyẹn àbáwọn súnà mi tí ó wà fún láti máa ń gbáwẹ̀ ẹ̀kọ́ àti tòmọ̀ sí ilé tó bá jẹ́ pé ara àwọn kan tí máa ń ti máa wẹ̀ ni kí a àti máa àmọ́ bí o bá sí lára kan tí máa wẹ̀ kó máa ṣe lápòjú náà ẹni tí bá rí kó gbáwẹ̀ yóò ti máa gbáwẹ̀ o yóò ti kú lẹ́nu ìyẹn pé èyí rí pé èmi ní fún ní kàtí ìjẹun àbúgbà ìgbàwẹ̀ o ìmá gbàwẹ̀ o ìyẹn náà èyí ọlọ́fílà ṣúgbà tó gbọmọ kan gbàgbé ṣúgbà tó mọ̀ dáadáa ni ọlọ́kùn mọ̀ dáadáa àbí máa ń kó sí lẹ́nu àbúrò ti bàbá ìlẹ́fílà torí kó àwọn yẹn ká ṣúra yẹn nítorí pé ó rí pé ọlá kan bẹ àbí kan bẹ fún àmì ọlá yẹn wà ní ṣúra rẹ pé àlejò ló fún ní ọlá yẹn èyí ni mọ̀tò yẹn kà ìkúlọ̀ ọlá alákòjú yẹn ní ìpínlẹ̀ mọ̀tò yẹn kà ṣúra ní sèyí bọ̀gbọ́n náà ṣe bá ti yẹn lábílà o lábílà báyìí ṣúra báyìí ni wọ́n kà fún torí kaba yẹn àwọn ẹgbẹ́ ìkàtọ́ mọ́bí náà nìyẹn so àbí tó rọ lọ́rùn jù nínú súra ló kọ́ ló kà Allahu ta'ala àlàmì sọ̀wá ṣáná tààlà àmọ́ àbúṣàmùdé ṣẹlẹ̀ náà ilé àti ìlànà ìlànà ìlànà